وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله لقف الله léyìí yóò fi àánú rẹ̀ tí yóò fi fẹ́ wá fún lórí ẹ̀sìn rẹ̀ tó wá dá padà sí ìjókòó wa yìí ní òní ọjọ́ kẹtàlá nínú oṣù olùkọ́ àìdá oṣù kọkànlá nínú oṣù òkè fourteen thirty six. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ibi tí a ti gbé ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ yìí nínú kitab al-adab al-mufrad lil-imam al-bukhari rahimahullah òun náà ni ọ̀rọ̀ àbẹ̀wò èyí tí a ń sọ fún wa lọ gbẹdàdé òun náà ni báàbò fadli ziyarati ojú ọ̀nà tí ń sọ nípa ọlá tó wà fún ìbẹ̀wò ká máa lọ bẹ̀rẹ̀ ni wò ẹnu ọ̀nà àbáwọlé yìí òun ni ọgọ́rùn-ún kan àti mọ́kànléní ọgọ́ta hadithi tá a fẹ́ kà lábẹ́ rẹ̀ òun ni hadithi ọgọ́rùn-ún mẹ́ta sí àádọ́ta three fifty ni hadathana Sulaiman bin Harb. hadathana Sulaiman bin Harb. وموسى بن إسماعيل قال حدثنا حماد بن سلمة عن ثابت عن أبي رافع عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال دار رجل أخ له في قرية فأرسل الله له ملكا على مدرجة على مدرجته فقال أين تريد؟ قال أخ لي في هذه القرية فقال الله عليك من نعمة ترد تربها قال لا إني أحبه الله قال فإنه فإني رسول الله إليك إن الله أحبك كما أحببته آه إليه جاء الله دين بأخون إمام صدقه حدثنا سليمان بن حرب سليمان بن حرب حدثنا أبا وصرا وني موسى بن إسماعيل àwọn méjèèjì wọn sọ wípé Hamad bin Salama ọba àtọ̀wọ̀ yìí kọ́rọ̀ ìwà látọ̀dọ̀ sábẹ̀ sábẹ̀ tó náà lọ́wọ́ ìwà látọ̀dọ̀ àbí rọ́ọ̀fẹ́ àbí rọ́ọ̀fẹ́ yìí lọ́wọ́ ìwà látọ̀dọ̀ àbí ìfọ̀rẹ́yìn ọ̀jẹ̀ lọ́tọ̀lá àbí ọ̀rọ̀ àwa ní ọ̀rọ̀ yìí òun kóun dá sọ òun gbọ́ láti ẹ̀nà ànẹ́bí sallallahu alaihi wasallam tí ànẹ́bí sọ wípé zára rajulun akhan lahu fi qaryati arákùnrin kan bẹ ọmọ ọ̀yá rẹ̀ wò fi kọ̀ríyàtì nílùú kan. fàáhùsọ̀dà lọ́ọ̀rù lẹ́hùn mẹ́rẹ́kán àlàmọ̀dọ̀rọ̀jáde. ọlọ́run ọba àlekè ọláwá lọ mú mọ̀láyíkà kan lúgọ̀dé lọ́nà tí ó tọ́ lọ nílùú kéréje. ọ̀kọ́lá ihun tí mọ́lákù yẹn sọ fún arákùnrin tí ń lọ bí ọmọ ìyá níbo ló ń lọ ẹnìyàn níbẹ̀ ó ní mo gbèrò àkàlẹ́ ìhàrí ìkọ̀rì mo fẹ́ lọ rí arákùnrin kan mi nílùú kéréje yìí fọkàn mọ́làkùnyẹn wa ń sọ fún ẹni tó ló ń lọ ọbẹ̀ ọmọ ayé òun wòye pé hàlàwù àlẹ́ká mi nìcìmá ti ń tẹrù bùhà ó ní sẹ́ni tó ń lọ ọbẹ̀ wòye ǹjọ́ ní dẹ̀ra kan tọ́yẹ kó fún ọ tọ́wá ń torí ẹ̀ kí dẹ̀ra yẹn lè fi bọ́ sí ọ lọ́wọ́ tó ń lọ bẹ́ẹ̀ wò ẹ̀ tó fi dìde fúyà nítorí ẹ̀ arákùnrin yìí nílà kò sí ń dọ́jọ́ inni uhibbuhu fillah èmi sákẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ọlọ́run lásán ni o kọ́ọ̀là. Mala yẹn yẹn mọ̀láyíkà yẹn rẹ̀ ń ṣe ọlọ́run yẹn ọwọ́ aṣọ fún arákùnrin yẹn yìí pé ilayka èmi tó rí yìí o rẹ̀ ń ṣe ọlọ́run ni mo jẹ́ sí ọ ọlọ́run rẹ̀ mi sí ọ. iṣẹ́ tọ́lọ́run wá ní kí n ẹ náà wípé kama dáadáa ju ọlọ́run. ó ti nífẹ̀ẹ́ rẹ̀ báyìí gẹ́gẹ́ bí wọn náà ti ń ṣe kíni o kò ṣe nífẹ̀ẹ́ nìyẹn ẹ̀rí ọ̀sàbẹ̀wò lòún tún sórí rẹ̀ yìí o á sì rí i pé dáadáa lórí dáadáa òun ni kọ́lọ́hún fẹ́ nìyẹn kọ́lọ́hún má kọ̀ wá ọ̀kan náà àwọn afẹ́ lẹ́kọ̀ọ́ pé wọ́n lé dáká táàlù wọ́n lé àná múmọ́rí ìrọ̀tún wọ́n lé dáká táàlù bọ́ọ̀ wàlẹ̀ anámú kí dọ̀ ọ̀bùn tó ní ìdánitòmí nkàlẹ̀ wòdò ìdánitòmí nkàlẹ̀ wòdà falikulu ha yẹnu fakulu lẹ́dí ìfàkọ̀tọ́rọ̀ bí tọrọ. afaani wàlẹ̀ ìtàkà dáhìlú tọ́ba yìí pé wọ́n lọ́n lè máa dùn fún mi wọ́n lẹ́ anámú máa rí yẹra tún fáyé pé gbogbo ayé dẹ̀ ti ń korò fún mi ìyẹn ò ní túmọ̀ wàlẹ̀ ìtàkà dáhìlú tọ́ wọ́n máa ṣe tí ọlọ́run bá lè máa yọnu màdà á náà mú kí dọ́ ọ̀fọ̀ káwọn èèyàn wá sọ pé àwọn ń bínú kò sí ìtumọ̀ kankan fún mi rárá àfààní ìdánisọ́mí nkàlẹ́ wọ́n dà tí mo bá ti rí ìfẹ́ wọ ọlọ́run ọba fálíkò lè ha ìyẹn náà fálíkò lù gbogbo nǹkan yẹn ó ti fúyẹ́ lọ́dọ̀ mi torí pé fàkó ló lẹ́rí fàkó tóró bí tóró bù torí gbogbo ohun tí ń bẹ lórí yẹ̀pẹ̀yẹ̀pẹ̀ náà ni ẹ wá wò bí yẹn ti máa dẹni ọlọ́run tá a lọ lólùfẹ́ ọlọ́run torí kíni ọlọ́run fi ọmọ ìyá rẹ̀ wọ́n torí ọlọ́run ọdẹ ti tó lólùfẹ́ ọlọ́run ẹ̀rí. hadith yìí nínú àgbáyé tá a máa rí bẹ́ẹ̀ a máa rí níbẹ̀ fi fadlul hubbi lillah ọlá ti ń bẹ́ẹ̀ bí kéèyàn fẹ́ràn yẹn àmọ́ bí yẹn ọba fẹ́ràn yẹn kọ́ fẹ́ ń torí ọlọ́run kéèyàn má fẹ́ yẹn nítorí owó owó lè lọ. àwọn ọlọ́fà náà hadith ìdáná sọ sọ́lá ń sọ ìpè tó ń kàfé àtú lè àrùbá wọn a máa fẹ́ bí nítorí nǹkan mẹ́rin. àwọn èèyàn máa ń fẹ́yàwó lè má lè hà nítorí pé ó ní dúkìá wọ́n dẹ̀ máa ń fẹ́yàwó lè jàmá lè hà nítorí ikú rẹwà wọ́n dẹ̀ máa ń fẹ́yàwó lè hásábíhà nítorí ikú nírìn wọn a tún máa fẹ́ yàwó lè dín ní àtúntorí kó lẹ́sìn àwọn kò kálá lọ sí ẹyọ kan yẹn ni kéèyàn wò tọ́lọ́hùn dẹ̀ nìyẹn. fásitì bèèrè àfìdí tí ọba fẹ́fẹ́ àwọn fẹ́ni tó lẹ́sìn kẹrù bá ti ẹ̀dá kọ́ máa fọ ọ bólẹ̀. nítorí pé tọ́ba fẹ́ àwọn torí pé ní dúkìá ó lè tálákà tọ́ba dẹ̀ fẹ́ nítorí pọ́ rẹwà ìbúrẹ́wà lè kọlù ọba afẹ́ nítorí kó nírẹ̀ kíkọ́ rẹ̀ lè bàjẹ́ tùmọ́tì yẹn bá fẹ́ nítorí ẹ̀sìn yẹn àyípadà aláburú lè ẹni ọba lẹ́sìn gbogbo gbogbo lónìí ó dàbí wàá rẹ̀ ọba sì da ẹ̀sìn yẹn náà lọ́dẹ̀ sì máa tún wọn lẹ́nu ìkẹ́ máa ń jalè títí máa ń kírun títí ọlọ́run ní ìrun rẹ̀ ti ń kíyàn náà ní ọkọ̀ fún níbi kíni ọ níbi olè ti ń jà. bàbá yà sọ yìí pé. إن الصلاة تنهى عن الفحشاء وعن المنكر irun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ wọn ló máa kọ fún yẹn níbi ohun tí ń jẹ́ pálapàla àti ohun tó kẹ́kọ̀ọ́ so nípa bẹ́ẹ̀ ọlá bí ń bẹ níbi ìnífẹ̀yàn nítorí tọ́lọ́ àti wípé ìnífẹ̀yàn nítorí sábàbùn li hubbillahi subhanahu wa ta'ala àlàáfù okùnfà ní tọ́lọ́wọ́n ọba àlejò aláṣẹ máa gbọ́n tẹrú tí a fi nífẹ̀ẹ́ rẹ̀ tó àgbẹ̀ ní yẹn fi yẹn fẹ́ kó dàbí yẹn fẹ́ yàwó kí yẹn fẹ́ nítorí ọlọ́ àbí yẹn lọ rẹ̀ kí yẹn máa wo owó kọ́ máa wo fashionality kọ́ máa wo nǹkan mi. ìkejì náà àgbọ̀yé tá a máa bá nu hadith tá a fún wa yìí a máa rí níbẹ̀ fọ̀wé ìlàkùn ziyara sọ̀rọ̀ ọlátí ń bẹ ń bí ká máa lọ bẹ àwọn ẹni rẹ wò àtàwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ní ẹ̀ṣà wọ́n jẹ́ rẹ̀ mínú ká máa lọ bẹ wọn wò. sọ̀rọ̀ báàbò mi tí atúfẹ́ wọlé sí àwọn náà ní báàbò rọ́júlé ìbò kọ́wọ́mán wọ́lámọ́ yálhàkú bíi ṣe ó pọ́sibù dáadáa tọmọ nìyẹn máa nífẹ̀ẹ́ àwọn ọjọ́ kan kọ́dọ̀ lè má bà wọn láyé ó dẹ̀ nífẹ̀ẹ́ wọn ẹ̀wọ̀n rú àwa nísìnyí káwá bá nẹ́bí láyé àti nífẹ̀ẹ́ ànẹ́bí àmì sọ pé èèyàn nídìí kí yẹn lẹ́ bùkátà kí yẹn lọ sọ̀rọ̀ rẹ̀ mọ́nú ẹgbẹ́ kan ọlá ti jẹ́ mùsùlùmí tó ń lọ sínú àná kò sílẹ̀ ìyẹn ti tọ́ ẹ̀ àwọn ẹ̀fọ́ àwọn ènìyàn lọ ń nífẹ̀ẹ́ sí ọlọ́run tẹ̀sí máa sọ ọmọ wọn gbọ́ bá ti pé ṣe wọn ló ń ṣe onídìí kí ẹ sẹ́wọ́n náà pé káàkó sínú ẹgbẹ́ kan wọ́n ní hadassani abdullahi ibn muslima. hadassani abdullahi ibn muslima قال حدثنا سليمان بن المغيرة عن حماد بن هلال عن عبد الله بن صامت عن ابي ذر قلت يا رسول الله الرجل يحب لقومه الرجل يحب القوم ولا يستطيع أن يلحق بعمله قال أنت يا أبا ذر مع نعم، من أحببت قلت إني أحب الله ورسوله قال أنت مع من أحببت يا أبا ذر عبد الله بن مسلمة آه، نعم. لا لا لا لا لا أنا لا لا لا لا ìyẹn ńlá ni wọn wọn ti mú lọ náà lágbọ́dọ̀ jẹ ìyẹn ńlá ni wọn. sọ حدثنا عبد الله بن مسلم أو مسلمة عبد الله بن مسلمة حدثنا أبا سرايب سليمان بن المغيرة أبا سرايب رأي على حميد بن هلال ìyẹn náà sọ fún alátọ̀dọ̀ àwọn náà sọ gbọ́dọ̀ yìí wá látọ̀dọ̀ àbẹ̀zá wọn tún yà rọ́sùn lọ́lọ́ wọn ni mo pèrè òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ yẹn jọ béèrè béèrè gan tẹ̀ wọn nílò òjíṣẹ́ ọlọ́run arọ́júlù yuhibbul qawma ṣé ó pọ́sibù kéèyàn máa nífẹ̀ẹ́ àwọn ọ̀jọ̀ kan wọ́n láyé sẹ́fẹ̀ẹ́ àrùn àníyàn ìhàkọ́ bíi àmàlẹ́yìn kò sì lágbára àti lépa bá iṣẹ́ táwọn ènìyàn ṣe. ẹ dákun ẹ wúrọ àwọn àtàwọn àláyé ń sìn bá a ti ń fẹ́ràn ànẹ́bí tá à ń fẹ́ràn àwọn ọba kọ̀ọ̀sì déèkì à ń fẹ́ràn àwọn sàhárà. ẹ dákun lè ṣiṣẹ́ táwọn ènìyàn ṣe là á tó bẹ́ẹ̀. ènìyàn wá ń béèrè lọ́wọ́ àná sọ̀sọ́lá wípé ar-rajul yuhibbul qawm èèyàn máa nífẹ̀ẹ́ ìjọ àníyàn ṣàkọ bí amálihìn kò dẹ̀ sí ní lágbára àti kíni o àti lépa bá iṣẹ́ wọn. ọ̀la àníjọ wa dàlú wa yìí anta ya abazar ilé abuzar anta máa man ahbab ọ máa wà pẹ̀lẹ́ni tó nífẹ̀ẹ́ sí àbùdáàrí ni wọ́n á sọ fún àná sọ̀tẹ́lá wípé ẹnì ọ̀hìnbùlọ́hà wọ̀rọ̀sùwìlà èmi àbùdáàrí yìí mo nífẹ̀ẹ́ ọlọ́run mọ́dẹ nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run nígbà ọ̀gbọ́n ti di àǹtà máa man àbẹ̀rẹ̀ ọ máa wà pẹ̀lẹ́ ní tó ìjọ tó nífẹ̀ẹ́ yẹn náà níyà àbàzàrù ìyá àbùdáàrù kọ́ńdà anabi àwọn sàhábà àti anabi anabi ọlọ́run dàkún fàá pọ̀ mọ́ wọn nínú òkè rẹ̀. sọ hadith yìí nínú àgbáyé sábà mẹ́wọ̀n náà ni alḥadu ala hubbil akhyar ìṣenilójú òkòrò lórí ìmáa nífẹ̀ẹ́ àwọn ẹni ẹ̀sà rọ̀já àlọ́kọ̀ ẹ̀bí him láti lè máa fi kan ìlépa báwọn ẹni yẹn ìdárí nígbà tó bá di ilé ọ̀run ìyẹn jọ gbẹ̀ndà lẹ́kẹ̀yàmà wal khalas minan nar àti kéèyàn dẹ́ lè fi lánú náà àti kéèyàn lè súnmọ́ al-karim al-ghaffar ọlọ́run bọba alákànlé aláforíjì. bákan náà nínú àgbọ̀yé dáàbò bá nù hadith yìí àwọn ènìyàn láti bẹ fún afa àdìsáró ọdí ọlọ́tàlá àti bá nù sọ́lá ń pè fún nírò pé ẹni àlùjànnà ni àwọn ọ̀tá ní sọ̀sálà ń sọ fún wípé anta máa man ahbabta ya abazar níbo dẹ̀ lànà bí màá wà níjọ́ bínú àlàkà yà wọn ṣéke sáà lòjẹ́ nà ni wọn mẹ̀ pé ní ìpẹ́ sọ àwọn sọ̀sálà ń dín láàmú ẹlẹ́ bí afọ àbùzárì ń tọ́ ẹni kí o ẹni àlàjẹ́ nà pẹ̀lú pé anta máa man ahbabta ya abazar ìkẹrẹ àbùzárì o ẹni tó ní bẹ́ẹ̀ sínú ẹ̀ lọ́dẹ̀ tí máa wà pẹ̀lú ẹ̀ níjọ́ bínú àlàkà yà náà. يعني ni pé o على الجنة اه اه حديث يمي لا بابوي اني حدثنا مسلم بن إبراهيم حدثنا مسلم بن إبراهيم قال حدثنا هشام قال حدثنا قتادة عن أنس عن رجلا سأل النبي صلى الله عليه وسلم فقال يا نبي الله متى الساعة فقال وما عدلت له قال ما عددت لها من كبير إلا أني أحب الله ورسوله فقال المرء مع من أحب قال أنس وما رأيت المسلمين فرحوا بعد الإسلام أشد مما فرحوا يومئذ أنا مسلم بن إبراهيم حدثنا أبا عليه وسلم هشام أصف وقتادني أرأي ولا صدر أنا أسمالك رضي الله تعالى wọ́n ni arákùnrin kan bí anabi léèrè sallallahu alayhi wa sallam oníyà anabi yàlla eré anabi ọlọ́run mọ́tàsá ńgbò làlìkí àmọ́ òde gan ẹ ò béèrè dáhùn yẹn máa mẹ́rẹ̀ wòye lóhùn lọ́ọ́ béèrè ń tẹ̀ mọ́tàsá ńgbò làlìkí àmọ́ gan nígbèsì nígbà mi àwọn sọ̀sọ́ lálẹ́ eré àlàyé wa orí gbélé yóò nídìí àlàyé. wọn tà nẹbi sọ fún náà ni pé wọn máa àdẹ tẹlẹ ha ìwọ gẹ́gẹ́ alára ìbéèrè àmì sọ wá fi dáhùn béèrè fún kí ni wọn palẹ ní kalẹ di àlèkè àmọ ni o tọwọ tó ń béèrè àlèkè àmọ báyìí kí lọ palẹ sí kalẹ dé kọ́ọ̀dà arákùnrin yà dáhùn pé wọn máa àdẹ tẹlẹ ha mi kẹbìrì kò sí nǹkan tó tóbi gbáà tí mo lè ní mo palẹ sí kalẹ di àlèkè إلا أني أحب الله ورسوله nǹkan tí mo kàn lè rántí pé wọ́n palẹ́ sí kalẹ̀ dalẹ̀ kí á mà ní pé mo ń nífẹ̀ẹ́ ọlọ́run mọ̀dà ń nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ ọ̀kọ́ọ̀lì òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ àṣàláwà sọ́wọ́ ìfẹ́ alimọ́rú máa mọ̀ni ahab ọmọ nìyẹn sì máa wà pẹ̀lú kíni o pẹ̀lú ẹni tí nífẹ̀ẹ́ sí. sọ́ọ̀n fún ẹ̀tọ́ ẹ̀dẹ̀mọ̀ yóò gbé èyàn á ti kí ni èyàn á tẹ̀lé tọ́lọ̀ nọ́ọ̀mù ṣàfihàn rahimahullah nínú orin tí wọ́n máa fi ń sìta máa ń ka díwá ni wọ́n mọ̀ ṣàfihàn wọ́n ní sáàsìlì ìlàhà wà á ń tà tó sí hírò ọ̀gbàhó hádà mọ̀hálù ìlẹ̀kẹ́yà síbàdí ẹ̀rọ làwùkánì ọ̀bùkà sọ́ọ̀dì kan láàtà àtàwù ìnàlẹ́mọ̀ ṣẹ̀bà lèmọ̀ yóò ṣẹ́ fúnmọ̀fẹ́ ọ̀. ẹnìyẹn tó ní ihun tó ń fa léṣe kalẹ̀ mọ́ nífẹ̀ẹ́ ọlọ́run mọ́ nífẹ̀ẹ́ òjíṣẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé ń tẹ̀lé tọ́lọ́run tẹ̀lé. àwọn sàlámẹ̀ wa dá lóhùn yìí pé alimọ́rùkù máa mọ́ni àhàtà ọmọ nìyẹn tẹ̀sí máa wà pẹ̀lẹ́ ní ẹni tí yẹn bá nífẹ̀ẹ́ yẹn dẹ̀ sì máa tẹ̀lé náà ni. náà ń ṣàfihàn wípé sáàsìlì ìláhà òun ya pa ọlọ́run wọn á ń tà tó ṣe hírò ọ̀bàwù ọdẹ ń fìfẹ́ ọlọ́run ẹ̀ pé wọ́n ti fi ọlọ́run hádàámù hàlọ́ ìbàjẹ́ lélẹ́yìí ìlẹ̀kẹ̀yà síbàdí ọ̀ kódò fojú ẹ̀ nínú àfiwé. lẹ́wọ̀n kan ní ọgbó kásọ́ọ̀dì kan láàtà àtàkù tó bá yẹ pé fẹ́ rẹ tó níyàn bí òtítọ́ ni wàá dẹ̀ tẹ̀lé ìnàlẹ́ wọn ẹ̀ bá lè máa yọ ẹ̀ bọ́mọ fẹ́ yà ọ́ tọ́lọ́ lọ́dọ̀fẹ́ máa ń tẹ̀lé ẹni tí níbẹ̀ sí. wọ́n sọ sọ́lá ní kí lọ́ọ́ pa sí léṣe kalẹ̀ dàlẹ́ fẹ́yàmà ó ní mi ìpa nkankan tó tóbi gbá kan ìpa léṣe kalẹ̀ dàlẹ́ fẹ́yàmà ẹ̀là ẹni ọ̀hìbùlọ́ àwọ̀rọ̀ sùúlà ọkàn ìjà sí mi ní ìfẹ́ ọlọ́run mo dẹ̀ ní ìfẹ́ òjíṣẹ́ àwọn sọ́lá ń dẹ̀ dá pé tọ́ba yìí tó ṣe rí nìyẹn عندهم النبي وضع ذلك اذا المرق مع من احب امان يدز ما وقالوا جنيو بل انسيب عني فنبان قال انس بن مالك رضي الله تعالى عنه حفا انس وقال رأيك فما رأيت المسلمين فرحوا بعد الاسلام اشد فرح اشد مما فرحوا يومئذ mi wá rí kí náà mùsùlùmí dùn sí nǹkan kan tó dínú wọn ti dùn sí tó jọyìn torí gbogbo àwọn mùsùlùmí jọyìn àwọn sàádà nẹ́bí wọn fẹ́ náà nẹ́bí wọn tẹ̀lé wọn ti arí pàdé yìí ti káwọn sínú ìfèlè àṣẹ sáwọn tí ń fẹ́ tọ́lọ́wọ́ àwọn fẹ́ tànẹ́bí àwọn ọmọ pa fáwọn ọmọ àwọn àfẹ́lá nẹ́bí jọyìn ìyẹn inú wọn dùn gbáà pé kò sí ìdùnnú tó tó ìdùnnú ọjọ́ yẹn fáwọn mùsùlùmí nínú àgbáyé tá a mú bí àkọ́kọ́ fọlọ ìbíláhi wàrasọlì ọlá tí ń bẹ bí ká nífẹ̀ẹ́ Ọlọ́run ká dẹ̀ nífẹ̀ẹ́ òjijì Ọlọ́run sallallahu alaihi wasallam wọn sọlẹ hìn àtàwọn ẹni rí àtàwọn tí wọn máa ń ṣe rere ẹ mọ̀ báyà náà sọ yìí pé ya ayyuhal ladhina amanu taqullaha wa kunu ma'as sadiqin ẹ̀yin onígbàgbọ́ ẹ̀ páyọ̀ Ọlọ́run ẹ tún máa wà pẹ̀lú àwọn olódodo. ẹ̀rí kíyàn jẹ́ niri tún ní fíà dẹ́ niri dẹ́ nígbà tí bá ní fíà rẹ̀ òun ní dẹ́ ni yẹ fà zá sáàdì yẹ sáàdì bá tẹ̀lé lórí òun ní rẹ̀ ni ẹ̀rí níwáyé ìdáàbò òun sàn. لسعيد فإنهم سعداء wọn bá ti fẹ́ àwọn èèyàn kan rọ fún olóríire kan wọn ní ọ̀dọ̀ lóríire lóríire parapọ̀ hmm, ọlọ́bìn bẹ́ẹ̀ bíi kéèyàn nífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àtàwọn ẹni rẹ̀ àtàwọn tó máa ń ṣe rere ìkejì nínú àgbáyé tábà nù hadith yìí òun náà ní farhatu sahabati al-azimatu ìhàdà hadith dídùnú àwọn sàbẹ̀ ṣe tó pẹ̀lú hadith tá a kà fúnra wa yìí nítorí pé àwọn sàbẹ̀ mọ̀ pé àwọn ń fẹ́ tọ́lọ́run àwọn dẹ̀ ń fẹ́ tó jíjẹ́ ọlọ́run ọ̀dẹ̀bẹ̀ ṣẹ́rọ̀ ọ̀hún mọ̀nẹ́bí ọ̀nà sàlámbẹ̀ ti fún wọn ní ròdù bí anilmọ́rọ́ á pípẹ́ ọmọ nìyẹn nìyí o yẹ́wọ́ mẹ́rin kìyàmá níjọ́ gbé dàrú kìyàmá mọ́ àmọ́ ni àhàdà ọmọ máa wà pẹ̀lẹ́ ní tí bá nífẹ̀ẹ́ sí fọ́tà wa kọ́rù àwọn sọ̀hábà ti wá ní lẹ́mìí pé báwọn ṣe wà yóò àwọn sì máa wà pẹ̀lú àlùjẹ́nà àwọn máa wà lálùjẹ́nà pẹ̀lú tani o pẹ̀lú àná sọ̀sọ́lá torí wọ́n wúra wọn rí fáwọn fẹ́ tani ẹni. pẹ̀lú káwa náà ní ìfẹ́ àwọn ẹni dáadáa olórí ẹni dáadáa òun ló ń fi ọlọ́run káfẹ́ràn ọlọ́run káfẹ́ràn ànẹ́rí. sọ adébẹ̀ lábẹ́ ẹ̀kọ́ tá à ń kọ́ra wa lọ káfíìrì pé ẹ̀sìn wa ẹ̀sìn tó pín ni ọ̀rẹ́ yọ nǹkan lẹ̀ rárá tí ọ̀pẹ̀ kẹ́lù. àtúntò wà nú ẹ̀sìn wa yìí ká máa bu ọlá ẹni tó bá dàgbà lọ́jọ́ orí. ìmọ̀ ipò àgbà ẹ̀rẹ́ òfojú kékeré wọ̀. kéèyàn mọ ọlá ẹni tó lọlá wọn á sọ̀rọ̀ kẹ pé ìnìmọ ìyá àrífò lè fàbùlà lè àlè lè fàbùlé àlò lè ẹni tí ó mọ ọlá tó lọlá lẹni tó ní ẹ bá lọlá nù tá pẹ́ sí wàá pé pọ́ nìyí. ẹ̀sìn wa yìí mọ ohun tí ń jágbà ọmọ ohun tí ń jẹ́pò ó tún mọ ohun tí ń jẹ́ pé olùmọ̀lẹ́ni èyí dáhà àkọ́kọ́ yanjú lẹ́nu òun náà ni pálọ́ kìrìs ọlá tí ń bẹ fẹ́ ni tó bá dàgbà ọlọ́jọ́ lórí ọ̀rẹ́ pé kò sínú ẹ̀sìn wa yìí ká máa sọ wípé mákẹ́rẹ́ láti jọ níwájú ọlọ́run lóòótọ́ ni tọrẹ ìdániwá. mọ́jú orí ara wa jura wa lọ. a máa rágbà a máa rọmọdé ó dàbí súnlẹ̀ pàápàá ọ̀rọ̀ yẹn ò clear rárá ó dà a máa rà nà ó dàbí súnlẹ̀ pàápàá. àní torí fáǹsì súnlẹ̀ wa sọ yìí pé bákan náà la jọ rí àní náà wá wà

táwọn bá ń bu ọlá yànnìmọ̀ fáwọn nàgbó wọn ọ̀rọ̀ rìsáálá tí wọ́n bá ń bu fáwọn sọ̀rọ̀ alẹ́ kẹ́lá ní sọ̀sọ́lá yóò máa wo ilé ìyàmọ́ wọn lára wípé anẹ́dẹ̀sí ni wọ́n ọlọ́fọ́ ọmọ wọn. ọmọ yẹn gílẹ̀ adìẹ tó nípa bẹ́ẹ̀ sí wáyé nínú dáadáa tó wà ẹ̀ nìyẹn wọ́n yẹn fi ọmọ láfágbà àgbàlẹ́ nìyí o wọ́n dẹ̀ bu yẹn rẹ̀ wọ́n ni hadathana Ahmad ibn Isa نعم حدثنا أحمد بن عيسى قال حدثنا عبد الله بن وهب عن أبي صخر عن أبي قتيل عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من لم يرحم صغيرنا ويعرف حق كبيرنا فليس منا اه يعني يروح حديثي بولون فليس منا ṣèkọ́n sọ̀sọ́lá kọ̀kẹ́ ní sàdédé sọ ẹ́ ní hàù bẹ́ẹ̀ yóò ti jẹ́ nǹkan tí òṣìṣẹ́ ọlọ́run ọba ti tó ti gbé lọ́wájú gbé lọ ẹ̀yìn lórí pé òun tó yẹ ẹ́ náà nìyẹn. ẹ̀kọ́ lọ́run kí àwọn sọ̀sọ́lá pẹ̀lú jàwá nínú kẹ́lì ọ̀rọ̀ díẹ̀ ìtumọ̀ tó pọ̀ ìtumọ̀ dẹ̀ gbọ́ngbọ́n. ọlọ́fà lè mọ̀mọ́ Hafizu Zahabi rahimahullah nínú kìtàbù al-Kabā'ir ẹ̀rí pé mọ́mú láàmọ́lẹ̀ ń bẹ̀ pé mọ́mú láti fẹ́ mọ kàbá yìí. àwọn náà àrí hadith ìdọ́gba wípé àwọn sábà àlùmọ̀bìkọ́t sí méje péré ni ó jù bẹ́ẹ̀ lọ. wọ́n ló dé sẹ́wọ̀n tì. afáàní sáko ẹ má jẹ́ adara wa láìmú. àwọn àmì kan táàbù fi mọ̀ wípé kẹ̀dí rọ̀tún mi yìí rè sùnú bí lẹ́sẹ̀ yìí. ẹni hadith ìdá ti ń rí ńlá wígbó lóhùn ẹni ọba ti báyìí ọwà nù náà bẹ́ẹ̀ ní mi sòkò tó gbálẹ̀ ń sìn ẹni sòkò tó ẹ bá bọ́ sísàlẹ̀ ọkọ̀ tẹ̀ lọ́hùn ọ̀fìn náà sọ ìzán àlẹ́sìbáàlù kẹ̀bí rọ̀tún nìkàrà eré dunu eléyìí ní ẹsẹ̀ yìí pé àtàkàtà ní àtàkàtà ní àbáwọn àwọn èkó ìpánẹ́bí tó sì ní. so gbólóhùn fọ̀fin náà rí yẹn. irú ẹ̀ náà tún ni lẹ́yìn sámìnà nǹkan ní sọ̀sẹ́ lọ́ba sọ pé lẹ́yìn sámìnà obìnrin yìí pé ẹ̀sẹ̀ yẹn kẹ̀bí ọ̀rọ̀ ọ̀sùn mi nǹkan láyẹ̀ rí. àṣìṣe ẹni tí ọba bọ̀ ọ̀fà gbà àtúntò àwọn ti kó sínú ọ̀dọ̀ wá pa ìpàdé ọ̀rọ̀ tí nǹkan láyẹ̀ rí sùnú wọ́n tọ̀hún ti kó sínú ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi débi pé tí ọba túbá lórí ẹ̀ ọ̀rọ̀ ilé wo níwájú ọlọ́run ọba sùkánù ọ̀tá tọ́lọ́ wà lábẹ́ wọn sí ọlọ́run ẹ̀kọ́ ọlọ́run sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ma duna dhalika nìyẹn náà kó sí ẹni tó bá wù in sha'a 'azzaba wa in sha'a tọ́ba wò lè foríjì tọ́ba lè wò lè jẹ́ níyà orílẹ̀ èdè ayẹwo lọ́wọ́ sọ pé òun ti di onísúnà ọwọ́ afọ́nù òbí ẹnu ọ̀fọ́ òní lẹ́gbọ́n mọ́ òní bàbá bàbá àbí àwọn bọ̀dá rẹ àbáwọn àǹtí rẹ ìyàn bá pàtàkì jù bẹ́ẹ̀ lọ ọba bàrà àwọn kò síkúnlẹ̀ mbẹ́ o síkúnlẹ̀ mbẹ́ ìdẹ̀sí dọ̀bálẹ̀ mbẹ́ ìmọ̀ kí wọ́n pè yẹn lẹ́ẹ̀kan kí yẹn dáhùn lẹ́ẹ̀mejì kọ́ má wo rẹ̀ síbákan wáyà wọn ni ọlọ́rẹ̀ fọ́ wa lọ́jà yá ah, nígbà wọn á ní ká máa bọ̀ wá àgbà náà lẹ́yìn àfi ní kí n lọ ra ewé bẹ̀ wá. wọ́n tètè ń gbé ọtí àfa kínní wọ́n ni pé mo ní ìdí ewé dùn ní àfirú tètè bá yẹn lọ́jà ń bẹ̀rẹ̀ yẹn tètè lọ bọ́wọ́ níyà yẹn jù dọ̀bálẹ̀ lọ fẹ́ jù kúlẹ̀ lọ ìkòyówó tó ọba wa yẹn ti fàgbà fàgbà nìyẹn wọn kì í máa sọ gbogbo àwọn tá a máa ń gbẹnu tì tá a rẹ gbọn wa ti ń gbẹrù lọ tá a máa wò bí ẹran àgọ ni wọn ń pè bẹ́ẹ̀ àwọn pé sọ ibo ṣe àhàkù bí hamlin ẹni tó bá ní nǹkan náà ló lè ní ó gbìn nǹkan rẹ ó ti darẹ jù ẹ̀gbọ́n rẹ fà kílẹ̀ tó fi dé sáájú òsì kúnlẹ̀ ń bẹ gbogbo àwọn eléyẹn wà ń bẹ dáadáa lókùn àti àfi ráwọn àfáà máa ń ṣe bẹ́ẹ̀ fún ara wọn pé eléyìí jẹ́ àfáà àfáà ẹlẹ́sìn àlàyé àfa abdullahi ibn abbas ọjọ́ lọ sára ní fún wa ìjàfà wa uh, zẹ̀dùnmù sáàbì abdullahi ibn abbas tún fa ìjà mẹ́sìn rẹ̀ fa ìjà mẹ́sìn rẹ̀ yẹn ni a ah, ìwọ tó ọjọ́ mọ́lẹ́bí ànẹ́bí láti tó pàtàkì ìwọ hábọ̀ àlùlù ọmọ oníbẹ̀ hákàdà ọ̀mẹ́rùnà ànẹ́fọ̀ àlà ìyàwó ìlànà yìí nà wọ́n ti ní ká máa ṣe fáwọn àfa àtiwá nìyẹn wọn ní ká máa rí wọn fín ká máa tẹ̀ wọn lójúmọ́lẹ̀ gbogbo bọ̀wọ́ yín náà lọ́wọ́ àfún gbogbo ẹni tó bá ti dàgbà ó jẹ́ bàbá èèyàn ó jẹ́ bọ̀ọ̀dá èèyàn ó lè rìn ọ́nfẹ́ ó lè gbẹ́rù lọ́wọ́ kó rìn tó o bá fúnlẹ̀ mọ́ ó dá mi lójú pé kò ní rántí béèrè fúnlẹ̀ tó o bá dọ̀bálẹ̀ fún ó dá mi lójú kò ní yóò ní á ah, ẹ̀rì ẹja wá mi sọ̀rọ̀ nípìnlẹ̀ ẹ má jà ń pẹ̀ kẹ́lẹ́lẹ́ nípa ká bọ̀wé yẹn afá máa ń bọ̀wé yẹn afá máa ń bọ̀wé yẹn ìlọ́hùn mọ̀ọ́rẹ́ ní nǹkan báyìí báyìí báyìí ló ti sáré ṣe. inú ẹ̀ báyìí bá bẹ̀rẹ̀ sí sọ́mí báyìí náà ìyín máa ṣáájú ẹni ọba jù yẹn lọ nínú rìn. ọjà gba àbọ̀yábọ̀ ọ̀dẹ́yìn àbí bàbá èèyàn àgọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀. ẹ̀sìn níjọ máa fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ ẹlẹ́ni ọ̀la máa yọ̀dùn máa fara ẹ̀ àbíkọ́ máa fẹ̀ bàtà rẹ̀ mọ́lẹ̀ àgọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ àti bí iná ẹ̀mí nínú àdéhùn àbí ìwé wà àti kádàrí. ọjọ́ bàbá yẹn ọjọ́ yẹn yẹn ọjọ́ bọ̀dẹ̀ yẹn òní máa pè é lẹ́kọ̀ọ́ ọjọ́ àfin yẹn òní máa pè é lẹ́kọ̀ọ́ sheikh ẹ̀gbìn yẹn náà kọ̀dá sísẹ́ẹ̀dì téèyàn fi máa sọ yìí pé ọ̀dà àtàkì kò nídìí nídìí kéèyàn sẹ́ẹ̀dì látàkì yẹn ti mọ́ gbọ́rọ̀ mi àyè dáadáa ìbọ̀dá mi níbi kí ẹsẹ̀ ìwé làtàkì a sọ pé ọ̀sẹ̀ ní àfà àní àfà wà sí ò nídìí nídìí bó ṣe wá àfà yẹn lọ fẹ́ máa wí ni wọ́n ti wò pákan lé ní lọ́dọ̀ ṣe ó ti tó nídìí kí ẹsẹ̀ tó sọ pé mímú tá a mọ̀ mọ́ àwọn ẹnì ṣáájú nìyẹn inú àwọn àdáàbò àbẹ àwọn tẹ́tìkà tó sáànà inú àdáàbò ìkànnì eh, muhaddis inú àwọn ẹ̀kọ́ táwọn afá máa fi ń kọ́ yẹn inú ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ lanu pé ṣéèkù rẹ̀ lè kọ́ ọba àjálù kò ti wí ṣéèkù tí wọn wá tún bẹ́ẹ̀ wí kò nídìí kò wí mọ́ ṣéèkànnà àfikọ̀kùnmọ́lọ́ ni wọ́n ti máa ń wí nìyẹn àfi dúnà àfìdúnà màjúrín ni wọ́n ti máa rí wọ́n tó ní òsì ẹ nínú ẹ̀sìn mẹ́mẹ́ ọ̀ máa ń wí tí wọ́n kọjú dáwọn ṣéèkì náà bá zọ̀ ọ̀ṣunmọ̀lá ìmí ṣéèkì náà lágbàáni ọ̀ṣunmọ̀lá wọn ò lè takùn wọn. ẹ lọ́ọ́ ka ọ̀pọ̀lọpọ̀ fatiwa wọn ẹ lọ́ọ́ pé yà ṣéèkì kéde pé wọn mi kọ́ wọn ni wọ́n ti wí ni káyọ̀ ní tọ́jú ẹ bá béèyàn èèyàn ní sọ wípé ẹ bá mi làtì kò nídìí bàbá mi lásán náà ni áàbì wọ́n á yẹ pé kí ó lọ bẹ́ẹ̀ fi sọ wọ́n á yẹ pé yorùbá náà ní sọ yorùbá bàbá mi mọ́ mi mi mẹ́rin á sọ pé ìyá mi wà ní wàsílà áá gba àwọn ẹ̀kọ́ yìí ká lò bẹ́ẹ̀ náà lẹ́nu tó jẹ́ gbọ̀n wá mi sọ pé àǹtí àǹtí ràṣídá áá onídìí bó ṣe fáǹtì rẹ̀ náà àwọn náà ló ti kojú dáńgbà tó ń sọ̀rọ̀ pé àǹtí àpọ́nlé mi ikọ̀ yẹn wúwo bókínì yìí ká sọ dáadáa wọn ni ahmed bin Isa haddathana ahmed bin Isa ọba àtọ̀rọ̀ ní pé abdullahi bin wahab yẹn náà bá a bàbá látọ̀dọ̀ àbí sàk látọ̀dọ̀ àbí kùsáyid látọ̀dọ̀ àbí fúráwọ̀ jẹ́ lọ́tàrá látọ̀dọ̀ àmì sọ̀sílẹ̀ wọn là nàbì sọ yìí pé man lam yarham saghirana ẹni tí ó bá ṣàánú ọmọdé láàrin wa ọ̀yá àrífọ̀ akọ kẹdìrínà tí ọ̀dẹ̀ mọ ìwọ̀ ìpàtàkì tó yẹ ká fágbà wọlé ìsàmìlẹ̀. àbáwáyé kìí sára wa o omi ẹgbẹ́ sẹ̀ ńlá nínú àwọn àwa tó bá yọ bá ti kù sínú gbogbo àwọn kẹta ní láti gbà yìí kábà fàmúṣe rẹ̀ ẹgbẹ́ wọn ti mọ̀ ọ́ lágboolé yín pé kò lábùkù tì í mi ò fúnlẹ̀ o wọ́n yà mí lẹ́nu fún pípa àwọn àlòsùn lẹ̀ sẹ́yìn bíbá yìí wọ́n kúnlẹ̀ lórí mansini o wọ́n bá gun ọ̀kadà wọ́n tún kúnlẹ̀. níbi ọ̀nà ajímọ̀bì yìí tó níbi níbi níbi rárá lápò lé téèyàn mọ̀ pé àtàtàrà lélẹ́yìn tó tọ̀ gbogbo ọ̀nà tá a fi gẹ́ tẹ̀lé tí mo sọ fún wa yẹn má sọ̀rọ̀ ṣáájú ẹ̀ bí n bá sọ̀rọ̀ lọ́wọ́ má jà mọ́ lọ́wọ́ tẹ́ ẹ bá jọ rìn mẹ́ẹ̀ sọ pé ẹsẹ̀ yẹn ọjọ́ máa kẹsẹ̀ wọ́n máa tẹ bàtà rẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ àjọ máa lọ́ wájú ọ̀rọ̀ máa tẹ̀lé gbìyànjú ó ti mọ̀ pé ah, aláyẹ̀ pàgbà ní bẹ́ẹ̀ wájú ọmọdé lọ́wọ́ àlẹ́yìn gbogbo àwọn bàbá ara yẹn nìyẹn kọ́kẹ̀dínrín yẹn ń tẹ́ yẹn jẹ́ àwọn babara yìí pàtàkì nìyẹn. so hadith yìí kànábì wí ń bíbà yìí pé ẹni tí ó bá ṣàánú ọmọdé wa wa ya'rifu haqqa kabirina tí ó dẹ̀ mọ ìwọ àgbàlagbà wa kọ̀lẹ́ ìsàmìnà kì í sara wa. ẹ̀rí wọn ni laysa minna kànábì wí ń bẹ̀yẹn wọn ni tùmọ̀ rẹ̀ ni pé laysa ala sunnatina laysa ala tariqatina kò sí lórí ìlànà wa ẹ̀rí wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn pé kò sí lórí ìlànà ẹwà o nílànà táwọn gbé dání yìí o wọ́n bá lérò pé òun wà ń bẹ kò sí ń bẹ o. hadith tí ó tún jọ rú ẹ̀ tó yẹ pé rú ẹ̀ gángan tẹ̀ ni ni hadassani ali. hadassani ali yìí kọ́ hadassani sufyan bin jurayj an ubaydullah bin amir an abdullah bin amr bin al yabdu bi nabi sallallahu alayhi wa sallam qala man lam yarham sabirana. ويعرف حق كبيرنا وليس منا طب حدثني علي علي بن صراء حدثني سفيان سفيان بن صراء ابن جريج الله يعلى عبيد الله بن عامر ينال يعني على عبد الله بن عامر بن العاصي يبلغ به النبي أبو يا يعني دودا نسلا قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا على أنت بعد سعنوا مدي ọmọdé wa tí ọ̀sánú rẹ̀ wọ̀nyá àárín ọkẹ́bìrin náà tí ọ̀dẹ̀ mọ ìwọ̀ tọ́tọ́ láti ṣe fágbà wa ọ̀lẹ́ ìsàmìnà ìsara wa. ó tún débẹ̀ o lóòótọ́ ìyáálé ìyàwó ni ọmọ bí ta fẹ́ tó sínú ẹ̀sìn láì gbọ́dọ̀ Yorùbá lọ́wọ́ ṣùgbọ́n àgbà wà àgbà wà. ọ̀nà ìbá ti rí pọ̀ ọ ma ọmọ àfàyàn ẹlẹ̀ ìpè ọ̀dà kọ́ má jíjọ kan ó fi jọ lọ ó fi yẹn lẹ̀ ìtọ́kẹ́ wà lọ́dọ̀ wa yìí nìkan mọ̀ mi nìyálé ọ̀yà gbogbo abóúnjẹ gbogbo sì lọ́kí yẹn lè máa bá àwọn ará léṣe ọba níyàwó òun ọdún lọ wọ <laughs> ọmọ àlọ́sọ̀bí ilé <laughs> gbogbo ọmọ orogun wọn gbé lórí ìyàwó rẹ ẹ̀yìn tó ti bá àwọn orogun àti òtítí gbogbo ẹ̀ náà àmọ́ bí wọ́n ti ríra ìyàwó nìkan lọ́wọ́ àná sí ìyàwó gbogbo ẹ̀ lọ́jọ́ orí tó wà àjẹ́ orí wa ọmọ ìfẹ́ tó bá ti kọ́ lọ́ọ́ ṣẹlẹ̀ tí yẹn bá lọ́ọ́ fagbà ṣáájú ńkọ́ àbí ẹ̀yẹn fọmọdé ṣáájú tó wá ńkọ́ kò láti fẹ́ dì àti azọpá ń ṣèyálé ẹbí ọkọ ká yẹn la ẹbí ẹkọ yẹn lọ súpó nísì tí ò pọsibú èmi ní ìsìn mọ̀mọ́ fún mo ti gbógójì ọdún lápẹẹrẹ mo sì níyàwó tó pé thirty five years ọkọ kan wá yọ sẹ́lẹ̀ tí yẹn náà tó gbógójì ọdún tàjọ jẹ́gbẹ́ ó jù lọ àbí ó jù lọ ṣe bẹ́ẹ̀ náà látún ti sọ̀rọ̀ oníyàálé nǹkan kẹta ń gbìyànjú. ẹ ẹ. Hmm. ọjọ́ orí yẹn lẹ̀ sísọ ìyẹn ni wọ́n kàn máa bọ̀wọ́ pé ẹ̀yin la bá lásán díẹ̀díẹ̀ ẹ̀yin lẹ ti dó ẹ̀yin lẹ sọ ẹ̀nìyìn tí lẹ ń mú kíyèsí lẹ ń mójútó títí táwa fi dé mọ pé ìyẹn wàá sọ di nǹkan kàǹkàn bẹ́ẹ̀ ni àmọ́ fi ta kiri ẹ dákun jẹ́ àyè padà wọ́n lẹ́nu sẹgbẹ́ ìyáálé ẹ̀yin òbí aláyẹ̀gbẹ́ gbùn sálùbáríkà ń bẹ̀ là ń bẹ̀ rárá bí tí o kọ́ mọ́ ẹgbẹ́kẹgbẹ́ ni ẹgbẹ́ tí ọlọ́run ọ̀bọ̀ yọnu sí ni ẹgbẹ́ oníyàlé ẹgbẹ́ oníyàlé àwọn yẹn wà fúnra wọn jọ sójú kan ọwọ́ ọwọ́ bí ìyàwó eléyìí dédé ní ọwọ́ wọn jọ dáríjọ wọn máa fọra wọn kọ púpọ̀ sílẹ̀ àkáyọ̀ obìnrin sì kúrú tẹ́lẹ̀ ẹ̀kẹ́ sọ́tọ̀ ákìn wọ́n dín wọ́n dín lẹ́sìn wọ́n dín kùn wọ́n tọ́ bá ti wà nú ẹgbẹ́ bẹ́ẹ̀ kákùn tètè jáde mbẹ́ ẹgbẹ́ òfò ni o ẹgbẹ́ oníyàlé ìyàwó gbogbo àlè ń mọ̀ ní kí gbogbo àjọ máa ṣe dáadáa àmúrẹ́ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ẹgbẹ́ oníyàlé àmọ́ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú o ipò táwọn sọ̀sálà máa máa ń fún ọ nípò yóò sì sọ oríṣi nípa ẹnìkọ̀ọ̀kan ni èsì pé ẹgbẹ́ oníyàálé bí àwa táwa jẹ́ oníyàálé nì àwọn oníyàwó nì àwọn èèyàn máa pa gọ́lọ́gọ́lọ́ ẹ̀ mọ̀ bíi kékùté rí ológbò àwọn yẹn ti máa ṣe ní pé à àwọn màdámù wọn ti ní báyìí àwọn gbọ́dọ̀ ta síbẹ̀ ìmákanlé wà àwọn kan náà nǹkan tí ọkọ ya tí ọkọ tí ó jẹ nǹkan tí ó bá bàrà jù ni pé ẹni ó dàgbà tọkàn ọmọdé lé ìsọkọ tọmọdé yẹn oṣù bàbá rẹ máa lágbára onímọ̀ bí ó dẹ̀ ti kọ́kọ́ ṣe mọ́gin ìgbẹ́ ẹ́ sọ yẹ kí wọ́n mú mi ní ìmọ̀ ọmọ wọ́n ṣe àtàn àwọn mi pa àjọ fọ̀fọ̀ pàtàkì yóò lágbára àwọn èyí jì í èmi àtọmọ ọgẹ́ fẹ́ jọ jẹ́gbẹ́ torí bẹ́ẹ̀ kásàkíyèsí rẹ̀ lábẹ́ báàbù yẹn hadith yìí náà wọ́n jọyìn rẹ̀ mọ́ wọ́n kọ̀ sọ̀rọ̀ kẹ̀kẹ́ mẹ́rin gbé pé wẹ̀ wọ́n fi má bàa para. حدثنا محمد بن سلام نعم. محمد بن سلام سفيان بن عيينة عن ابن عبد النجاح أن عبد عبيد الله بن عامر يحدث عن عبد الله عن عبد الله بن عمرو بن العاص يبلغ به النبي صلى الله عليه وسلم مثله. آه وانا روح حديث يعني لو نعم وانا حدثنا عبده عن محمد بن إسحاق عن عمرو بن بن سهيل بن سعيد عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا ما لم يعرف حق كبيرنا ويرحم صغيرنا. ẹ̀rí gbọ́dọ̀ àjọ tòkè yẹn ni sáré gbọ́dọ̀ yẹn àánú sọ̀tẹ́ láǹsà kó tẹ̀ wá o dodo lọ́rọ́ ọlọ́run tó ní harisun aleikum bìnnìmọ mìnìyàn ọwọ́ gbogbo nǹkan tó máa máa jẹ wàhálà rẹ sọlá ọbẹ fún wa. káà ń sojú kòkòrò bá ti rìn sórí wo òfin ní mì níta ìdá káàdó á ní bọ́lọ̀n dáadáa. ẹ̀rọ bó ti á tẹnu mọ́ àṣẹ́sìn ẹ̀kọ́ lẹ́sìn ẹni tí ọba lẹ́kọ̀ọ́ sí lórí ìlànà mẹ́sìn tó gún régé. wọ́n gbọ́dọ̀ pè yẹn ní pé onísúnẹ̀ ní ṣùgbọ́n kọ̀ lẹ́kọ̀ọ́ á wọ́n ti bàjẹ́ tí wọ́n kọ́ yọ gbólóhùn àkọ́kọ́ yẹn kó mbẹ́ kó ní súnà ni wọ́n yọ kó. ọ̀rẹ́ ẹni tí ò ẹni tí ò lẹ́kọ̀ọ́ ní súnà. ọ̀rẹ́ abdul hadathana ọlọ́wọ́sọ muhammad bin ishaq látọ̀dọ̀ amr bin shu'aib anabi anjadihi látọ̀dọ̀ bàbá wọ́n lè sọ́kọ́ sọ́sọ́lá ń bọ̀ wípé lẹ́yìn sàmìnà àní kì í sara wa o man lam ya'rif haqqa kabirina ẹni tí ó bá mọ ìwọ àgbàlagbà wa ويرحم صغيرنا hamsan kí ìrọ̀nà tí ó sì lè sànú ọmọdé wa sára wa ẹ̀rí hadith yìí sáà tún lọ bẹ́ẹ̀ irú حدثنا يزيد بن هارون أخبرنا الوليد بن جميل على قاسم بن عبد الرحمن عن أبي أمامة أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يرحم صغيرنا ويجل ويجل كبيرنا وليس منا وني حدثنا محمود محمود وبعض رأيك أن يزيد بن هارون ينازل فهو الوالد بن جميل فهو أن يرقى لطد القاسم بن عبد الرحمن لطد أبي أمامة رضي الله عنه لا دجو جزي الله صلى الله عليه وسلم تزوفي يعني من لم يرحم صغيرنا ẹni tí ó bá kẹ́ ọmọdé wa tí ó ṣàánú wọ́n yóò jí lẹ́kẹ̀ bí ìrọ̀nà tí ó dẹ̀ bàbára gbá wa orí tágbà ń bọ̀ báyìí ara rẹ̀ ò tiẹ̀ papẹ̀. kò ní ìdí kúnlẹ̀ kò ní ìdí kíní o ọkàn tún gbẹnu náà ní sáà tún wò bí ẹ̀rín náà àdìgbò sáré kí wọn ó tẹ̀ káràmásì kí wọn ah, ó ní ah yàrá eléyìí lọ́dọ̀ ọ̀lẹ̀ ìsàmì ìsara hadith yìí látọ̀rí ọgọ́rùn-ún mẹ́ta ó lé mẹ́ta ó fi dé ọgọ́rùn-ún mẹ́fà àbí ọgọ́rùn-ún mẹ́ta ó lé mẹ́fà. kí làgbáyé dábàá nínú hadith yẹn òun náà ni àtàkìdù nàbàwíjú ìfinrinlẹ̀ táwọn sọ̀sẹ́lá ń tó ń kẹ́ pamọ́rọ̀ yẹn. àìlà rọ́ọ̀mẹ́tì bí ṣùgbọ́ wípé ká máa ṣe kí ni o ká máa ṣe àánú ọmọdé ká máa ṣàánú ọmọdé wàlà àbọ̀ pé alẹ́ ìlú kádẹ máa so ká máa fa àwọn ọmọ kéékèèké mọ́ra ṣàfàkọ̀tì bíi ká nífẹ̀ẹ́ wọn ká tún máa ṣe dáadáa sí wọn wọ́n á gbà kàrà wọn wọ́n á gbà dùdú lọ́mọdé mọ́ àwọn àwọn sọ pé hadithi sọ pé jannibu masajidakum majaninakum wa sibyanakum hadith ẹ̀mí ìjẹ́ ó dé mọ́sálásí yín àwọn ọmọ kéèké àti wèrè agbọ́ ti wèrè torí wèrè lè lu ìmọ̀ọ́mù tí ó kọ lórí ibi títí ń kírun fún ẹ ẹ̀wọ́n tọ́mọdé wọ́n sọ sọ́lá yìí láwọn ọmọdé bàbá máa lé wọn wọ́n máa lọ gorí rẹ̀ níbi tó ti forí kanlẹ̀ wọ́n ń retí wáyé káàánú sọ̀tà lá ń sinrí pákì kò sinrí pákì wọ́n ní débi pé àwọn ti gbèrò láburú wọ́n lérò láburú àwọn ògbà àbí àánú sọ̀tà náà wá ti padà bí Musa ṣe lọ́ǹjẹ̀ lónìí ògbórí ńlẹ̀ wọn fa ara ẹni tó ti fẹ́ dìde gbèjè yọjú wò kí ni ń tẹ̀lé. màdánù sọ́lábà padà gbórí ńlẹ̀ wọ́n ní gbò ló ti jẹ́ ń gbọ́ parí irun wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọ yìí lọ́mọ àgórí òun gbòòrùn forí kanlẹ̀ wọ́n á fẹ́ kó bí àbùkátà rẹ̀ dáadáa. bàbá àwọn afáàyàn náà ni ọ̀rẹ́ ọmọdé ń bẹ mọ́sálásí ọjọ́ ní dàlá wọ́n gbọ́rọ̀ díẹ̀ bí yẹn fi ń wò wọ́n yàn náfìlà ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pariwo èyí máa pariwo ìjókòó ọmọ àti bí ṣéǹsì tó o bá ti fi wùrùwùrù kọ́ mọ́ àwa náà la ba àwọn ọmọ jẹ́ làwọn ọmọ fẹ́ ya bí ẹ̀hìn ìgbà tó wọn bá ti ń rákòrò ní ti máa ń bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ àbọ̀mọ́ ti ń fa nǹkan ó ti pọ́ mọ́ yóò rè síbi yóò rè síbi ìhòòmọ́ amọ́nítọ̀ rẹ̀ yóò padà di bí ẹ̀hìn náà kẹ́kẹ́ máa ṣe palapala bí ṣe ń fò sí mi yọ́ máa fò sí mi yọ́ máa da gbogbo ẹ̀rù yọ́ máa yí gbogbo ẹ̀ pọ̀ mo ta ti fi rè é. ọmọ ìyá wa amina tó bá lọ kàn kọ́ bá ní kẹ́ nínú ìgbà tí mo mọ̀ mọ̀ wọn ni pé ìlérò kan mọ wọn kẹ́rà kòrò lẹ́lẹ̀ ni àwọn bíi mẹ́rin tán bí ẹ bá farabalẹ̀ lára wọn kẹ yọ máa jà síbi yọ bọ̀ síbi yọ bọ̀ síbi ní báyìí mọ́ nítọ̀ ọmọdé yẹn bá ti mọ́nítọ̀ láti pín ní sí ní ìrìn àjò rẹ̀ ǹjẹ́ ẹ̀kọ́ fà wọ́n fà nǹkan dànù wọ́n máa ṣe pálapàla wọ́n máa ṣe gbùrùgbùrù téèyàn ń lè kọ́sìn rẹ̀ àmọ́ àrà yìí kódà wọ́n máa rò pé ah ẹ ti lẹ́jọ́ wa mọ́sálásí àti lágbára ni bẹ́ẹ̀ ni àjọ wa ń bẹ̀ ni tòtọ́ bí àdéhùn mọ ọdún ni ẹlẹ́wẹ̀rẹ̀ àtọmọdé ẹ lè jìnà ní sí kíni o ní mọ́sálásí mọ ọdún àdéhùn àgbélẹ̀rọ̀ gbáà ni kò sí ń bẹ̀ rárá ìṣesí ń ṣe ọlọ́run ni àwọn ọmọdé wọn á pọ̀ ni. sọ wọn làwọn sọ̀sọ́ lọ́wọ́ abínrin lẹ̀ wípé ìmọ̀ àṣàánú ọmọdé kí yẹn tó máa ṣe dáadáa sí wọn. ìkejì òun ni àtàkìdùn nẹ̀bàwé jù ìfinrinlẹ̀ àní sọ̀sọ́ lágbó ń aláta òkìrì kìdá pé ká máa ṣàpọ́nlé àgbàlagbà ká dẹ̀ máa bàbàrà wọn àti pé ká gbà pé wọ́n lẹ́tọ̀ọ́ ká tún máa bá wọn ṣe lórí ìpìlẹ̀ yìí ìkẹta bayanu mizati lemajata mahili islami àlàyé tí ń bẹ fún ẹ̀ṣà ẹ̀ṣà islamic society àti oore tó ṣe pé wọ́n fi foundation rẹ̀ àti ìwọ̀n tí wọ́n fi rí ìjọba ẹ̀sìn fi nìyẹn torí pínlẹ̀ yẹn dà ẹ̀kọ́ bẹ̀ ẹnìkan ò ní ní kínníkínní gbé tó ẹ̀sìn tó wá gbé wá kàn sọ pé ẹnìkan làgbà ẹnìkan lọ́mọdé àwọn ọ̀fẹ́rọ̀ ẹ̀sìn lè ní síbẹ̀ ìlẹ̀ yẹn gún régé. báàbù mi làtún fẹ́ wọ̀ yìí báàbù ìjìlá lòlì kìlíọ̀ àkọ́kọ́ ọ̀sọ̀ ọ̀la eléyìí wàá fẹ́ sọ ìbàbàrà ẹni tó bá dàgbà náà. حدثنا بشر بن محمد أخبرنا عبد الله قال أخبرنا عوف الزياد عن زياد بن المخلص قال قال أبو كنانة عن الأشعري قال إن من جلال الله كرامة شيبة المسلم وحامل القرآن غير الغالي ولا الجافي عنه ولا الجافي عنه وإكرام السلطان المقتسي. طب sẹ́wọ̀n fún ma sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan gbígbé ẹ̀sìn yìí ẹ̀sìn ni tó sì mọ́lá ẹni tọ́lọ́lá wọ́n sọ àwọn mẹ́ta kan níbi hadith náà la dé yìí wọ́n ní Bishr bin Muhammad haddathana ọba àsọ̀rọ̀ ó fún wa ó ní Abdullahi fún wa nírò wípé àwọn wa látọ̀dọ̀ Ziyad bin Mihraj wọ́n pẹ́ nìkan ní Abu Kinana wọ́n lọ́rọ̀ wa látọ̀dọ̀ anil Ash'ari yàní Abi al-Ash'ari radiyallahu anhu wọ́n ní Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu wọ́n ní inna min ijlalillahi nínú ìmọ̀ àbàbàrà ọlọ́run ẹ̀sùn rí pélé ìtàn alágbára nínú ìmọ̀ àbàbàrà ọlọ́run lọ́wà ìkìrọ́mọ̀ dé shaybatil muslim ẹni tó bẹ di ewu tọ́jẹ́ mùsùlùmí tọ́ ọ bá ń pàtàkì rẹ̀ báyọ̀ ń pàtàkì o ń pàtàkì ẹ̀rí pé ìtún lágbára àti tó bá yẹpẹrẹ àtọ yẹpẹrẹ ọlọ́run ní túmọ̀ rẹ̀ àti sọ́hí eléyàn máa fọwọ́ mọ̀lẹ́mọ̀ kálámà ẹnì kejì òun náà ni hamil al-Qur'ani wọ́ọ̀rì lọ́ọ̀lì fíhí wọn lè jẹ́ fìhàn ẹni ó gbé Qur'an dání àfa àníjẹ́ onímọ̀. غير الغالي فيه وساسج ولا الجافي عنه وده ساسيته tó o bá ń bá bàrà rẹ̀ ó ń bá bàrà ọlọ́run ọkẹ́ bí àì bá bàrà rẹ̀ èèyàn bá bàrà ọlọ́run òbí yàgbé àwọn ènìyàn tí yẹn bá yẹyẹ wọn bá èèyàn yẹyẹ ẹnì kẹta òun náà ni ìkìrámẹ́ dé aláṣẹ tí ń sì dọ́gba aṣojú ni wọ́n jẹ́ lórílẹ̀ àrólé lálẹ́ gbọ́n mo fẹ́ ń jẹ́ khalifa ẹgbẹ́ bá lọ́nà sọ́n jẹ́ lọ́wọ́ inú mi ìjà ìlú ọ̀hún pé khalifa tí wọ́n máa fọ̀rọ̀ mi sì dájọ́ láàrin àwọn èèyàn ọlọ́run yìí sọ bá tá a máa ń rí nítorí pé inna Allaha la yaz'u bis-sultan máa la yàtọ̀ àwọn bílkọ̀ àn. ọlọ́run lè fi agbára àmúṣẹ ohun tó yẹ pé kòránì ò lè ṣe agbára aláṣẹ káàmọ kòránì ká òun ò ní mọ̀ ọ́n làbújá látijọ́ yìí níjọba nàìjíríà ṣe dé nígbà tá a gbára dé nídìí yíyí padà bí òyìnbó jọ́mi lọ sí lọ mbẹ́ ó ti di pé eléyìí bá ti rí ni èyí yìí kò ní rí bẹ́ẹ̀ kí ní báyìí kọ́ máa rí báyìí. sọ́lọ́ dé pé ẹ̀sìn wà yìí kò fújú rẹ́ ní àwọn tó bá já láṣẹ. mo dẹ̀ sì máa ń sọ fún apá aláṣẹ tí ń sọ ni pé aláṣẹ tó ní agbára ẹgbẹ́ ẹdè ẹdùkòtò ọ̀yẹ̀pá wọ́n ń pè láláṣẹ irú ìlọ́wà fún Buhari wọ́n ní mọ́là lọ́lọ́ yẹn kí wọ́n sì lọ yọ nǹkan ń pè lágbẹ́ ń tẹ ọba ọmọ tí ń jẹ́ aláṣẹ ń wọ́n ń pè bẹ́ẹ̀ ni agbára èyí lọ kó mọ́là nígbà tí ẹ̀yìn ní mọ́bẹ̀ àṣẹ yìí káwọn ẹ̀yà yẹn ló ń kó mọ́là nítorí ń pè ní agbára ni agbára wọ́n tún sọ̀kan wọn ló kówó bí wọ́n tún wí gbogbo ẹ̀ wọ́n wọ́rọ̀wọ́rọ̀ wọ́n ní ẹni tó sì lágbára téèyàn bá ti wà ń bá bàrà ẹni tó jẹ́ aláṣẹ tó ń ṣe dọ́gba ìyẹn bá bàrà ọlọ́run kò kẹ̀kẹ́ ìbàbàrà rẹ̀ kọ́ <laughs> kí ni sèyàn ìyẹn pẹ̀lú ọlọ́run ni rírẹ̀ ká dé mọ́lẹ̀ hadith yẹn dé dáradà hasan wọn dábàá lọ́wọ́ mizan al-i'tidal abambe àti takhriju al sheikh al-alama al-albani rahimahullah. Ari. ẹ̀rì pa ṣàlàyé pé ká bàbà rẹ ẹni tó jẹ́ onímọ̀ tí ó ṣàṣejù ìyẹn ni pé kò ta ẹnu àlà nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ àti nítumọ̀. wọ́n lẹ́nu jẹ́ fífi ìyẹn ni wípé òkè wútẹ́ wọ́n á sọ pé mo tó kù ní pé iṣẹ́ àgbẹ̀ tá a máa ṣe nìyí lọ́dọ̀dẹ́ à àgbẹ̀là wa ń sèse ọgbà kékeré torí téèyàn bá kéwú tán irú ẹni yẹn gọ̀ sí mọ́ nìyẹn já fi fi hì ní. lábẹ́ àwa tọ́lọ́run bá kẹ́ àwọn tó bá dó déédéé wọ́n sì jólúmọ̀ ká gbìyànjú léyìn ó sì ro wọn lágbára kò tètè já fi fi hì ní ẹ̀kọ́ lápọ̀nlé mọ́ mẹ́ẹ̀dínlọ́ọ̀ bá wọn sa tòmátò àtàtà lọ́jà gbogbo àdìsí pátáfáà ànábì jí tẹfẹtẹfẹ ẹ sára mu ni kéèyàn sẹ́ni ẹ bá kéwu ni ẹ yóò ti pa kéwu lára kí ni wá ní yóò ti pa lára èèyàn ṣòwò tó dójú ẹ ni ọ̀pá kéwu lára èèyàn ọlọ́run koroko látàárọ̀ ẹ àdúrọ̀lẹ́ àwọn àgbẹ̀ ẹ̀rọ ṣùlùbárà dùn fẹ́ síwájú mọ́ ní kílódé mo fẹ́ ká adábò mo fà dùn kọ́ adábò mo sá náà ni. ntí ò ní yẹ wò lé àbọ̀dé ọba yọba máa fi àtàwọn máa tà wọn lọ sí nǹkan òsì máa dé sáfà wà báyìí wọ́n lè jẹ́ àfihìfihì yẹn ni pé kọ̀ọ̀kọ̀ sínú yẹn yẹn ni pé ọ̀pamọ́ yẹn ti nígbà tó kọ́ ọ tán yẹn ni kó jókòó sí i pé mo darí fáwọn ẹni yẹn sì bí sísì náà ni pé ìmọ̀ yìí náà tọ́ọ̀bá bá a kọ́ kà wọ́n ò ní kọ́ máa kọ́ gbogbo gbèsè ayé ti òjò dáìní náà lọ àbí kọ ọba akọ máa kọ yẹn títí ẹ nínú mọ yìí ni so irúfẹ́ nìyẹn ẹsẹ̀ ni téèyàn máa yẹ fẹ́rẹ̀ téèyàn bá yẹyẹ rẹ̀ yọ yẹyẹ wọn àní tọ́ba ti kọ́ wá lọ gbàgbé rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kéwú tán tẹ́lẹ̀ ajádúpẹ́sẹ̀ ńlá lọ dá yẹn gbà tá a kéwú nínú àgbáyé tá a sábà nù hadith yẹn òun ni pé ìsẹnilóyìnbó lórí kí ni ìlànà ìkẹlẹ yìí ẹni tó bá dàgbà kí yẹn máa bàbàrà rẹ̀ kí yẹn dẹ̀ tẹ̀ máa sàkọ́lé ẹ̀ ìlmẹ̀jẹ́lísì tàbá wà níbi tàbá jókòó ẹ má bọ̀ wá bí bàbá ẹ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ má bọ̀ wá bí bàbá yẹn ni ó sì wá gàmí ìtẹ̀ náà ẹ má bọ̀ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ náà sọ sẹ́lá ń ṣe fáfá wa ẹ̀mọ́ wa nìkan ọ̀sẹ̀ níjọ́ kìíní àná. ó rí pé àwọn afáàkẹ́ ìdíkọ̀ tó wà lóbi àti hikmọ́ fi dáwà dáwà gbọ́gbọ́n náà. ọ̀tọ̀ ni wo tí bí ẹrú ẹni tó ti ń gbé mi láburú bọ̀ wá bá wa ibi àwọn sàlàfíà ni wọn ò sí kinní kan wọn ò lábùkù ń dì bákẹ́bákẹ́ àwọn ṣe rí ó dé báyìí kọ́ báǹkì mi òun lọ́dà. àbẹ́sí gẹ̀ẹ́sì wọ́n pè yàn lélépè wọ́n ní kò ní da afẹ́ ni wí bẹ́ẹ̀ a ẹ ṣe pé o mò ń ṣàlàyé ni pé nǹkan téèyàn ò ṣe kéèyàn máa tirẹ̀ hàn yẹn òun sọ pé ò ní da fún lórí pé gbà bàbá yẹn dé lẹ́yìn sẹ́kẹ̀rẹ̀ tí bàbá dé gbólóhùn tó jíjẹ́ lọ́nà kankan sọ ní wípé ọyàn bá ní wá ìjókòó ń bàbá. bàbá yẹn bá wò pé ẹ wà o ẹbí wọn ní ọba ń sàfà òkúlù wa ni pé agọ bọgibọpẹ ni wa kan ni wa lè tó gbé kalẹ̀ a kápágbà lè bó ṣe náà ti ti àníyàn ọ̀rọ̀ yẹn ò sí yé rárá kótó di pín ń béèrè pọlọ mélòó lẹ ní sábà tó lọ pé méje mẹ́fà lẹ ẹyọkan lókè ẹ bá ní ìdíkin wọlé ẹ bá mẹ́wàá òkè náà ni ẹ bá ń wà fẹ́ wọ ni òkè náà ni kìnnì kan gbogbo òkè náà ni bàbá òkè yẹn náà mò ń pè é sí bàbá ti gba ìsìlámù jọ ni. tó nípa bẹ́ẹ̀ àgbọ̀yé hadith yẹn wọn náà nàá hàtó ìdílójú òkòrò àwọn ilẹ̀ ìjìnlẹ̀ ní kẹ́mi lórí bí bàbàrà ẹni tó bá dàgbà wọ́tọ̀ òkèèrè hin fìlìmọ̀jáde kádẹ́sì máa kọ́ lé ní kíni o níbi tá a bá jókòó. ah bàbá aga ni o ṣe dada ẹ jókòó lórí èyí sẹ́mi ẹ gbọ́ síbi ẹ mọ̀ kọ́mọdé lè mi ẹ̀yẹn wa lólè ẹ bọ́ sí kìnìún báyìí àpọ́nlé nìyẹn kìí ṣe pé tí mo rẹ̀ pé kò dìde pé ẹ ẹnìkan dìde fún yẹn kan hmm, irọ́ olónà tó fi lọ gbága mi ọ̀ lọ́ọ́ gbé wá fún àgbàlagbà ọ̀ wá gbé ọ̀ gbé e síbẹ̀ pé ọ̀yá ẹ wá jọ mí ní ìjókòó dada ọ̀yá ẹ jọ mí báyìí. ẹ̀yìn tí rọ́ọ̀fà tó bá ṣe bẹ́ẹ̀ òfin jẹ́wọ́ pé nìyẹn lọ́lá àti gbọ́dọ̀ gba wájú ẹ̀dá ayé ọmọ mi ayé sìn án bẹ́ẹ̀ náà ni kọ́rí ìlẹ̀kọ́ án alifakí alìhámẹ́lẹ́bẹ̀ ẹni tó ké koran tó tún gbàgbọ́ yẹ kù yẹn ni fáàfáàní àwọn ìdàrẹ́ kan wọ́n làwọn lọ́wọ́ akura ni wọ́n ò ti mọ túmọ̀ rẹ̀ ọwọ́ àdàbí kálíbàbàgà o kálíbàbàgà àdàbàgà òun ni kíni o ẹ̀yà ayé kò tọ́ kódà tí yẹn bá ń sọ lára sí yọ láwọn iná bí gbọ́ àdìsí táǹkà yóò súnmọ́ kó wí yóò wọ agbá kan tí gbogbo owó ti gbàgbé ta ànímọ̀ pé yóò sọ̀rọ̀ òun náà kàn sọ pé ọlọ́mọ yóò hàn sọ̀kí ọ̀nà ọmọ àwùjọ ẹ̀wà tani sọ̀rọ̀ rẹ̀ kìí ṣe pé yóò kọ̀ bí ẹyẹ yóò sọ bí ìyẹn ọ̀rẹ́ mi kan ọba ni lágúnrege àti wọlé àti ìjókòó àti ń gbogbo ẹ̀ o kò fún wa lára máa ti gbàgbé pápátá gbogbo bá a ti wọlé ọ̀hún sálámà lẹ́kọ̀ọ́. fẹ́yìn ọ̀sẹ̀ fẹ́yìn ẹ̀kan ní dọ́gbọ́n sọ̀rọ̀ ìjọ́mọ̀ tí mo ń gbóhùn yín. bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ ẹ àfíìsù ni náà ṣe é fùtù àbá. ìwọlé lórí ni wọ́n akọ̀rá ní wọ́n bá tó máa lọ wọ àjàbí ìta wọ́n máa ti jẹ̀gbẹ́ káàkiri òun ló fi ṣẹlẹ̀ níjẹ̀ ló láwọn èèyàn ni ọ sẹ́kẹ́wù ó ṣe wà límọ̀ ó yege ó lè máa ṣàgbèrè ó lè máa fìjẹgbẹ̀ kọ́ máa lọ́ fásitì kọ́ máa lẹ́gò kọ́ máa lẹ́gò gbẹ̀ kí kí ló fà ṣé ọmọ mi mọ̀ ọ́n tọ́kọ̀ ni tọ́lá mọ̀ sí mọ̀ ọ́n tọ́kọ̀ ní ìsìn ó lè kọ̀ mí ìdágbèmọ̀ á pè ní fásitì àbẹ́ẹ̀kọ́ á pè ní pòkì ìpè eléyìí mọ̀ ọ̀sùn mọ́kò wàásù àpẹẹrẹ sí àwọn yahoo dínú masalun lẹ́dínà fún mélòó tàwọ́rátà fún malam yahmilu ha kámasá lẹ́dínárì àpẹẹrẹ sí ẹni yẹn. àwọn yahoo dín tiwọn àwọn onímọ̀ tí wọ́n ṣùgbọ́n wò ló owó ní tiẹ̀ àmọ̀ nǹkan míì sáwì kó ó sì ṣe sí kó máa rìn kí gbére gbére gbére gbére kó máa rẹ̀ ń jọ́ sọ fún pé ẹ wá o ẹ sì mọ nǹkan báyẹn ohun tẹ́ ń bá kí ni kí ẹ yí padà èyí tó ṣòro jùlọ ẹ sọ pé kò sí nǹkankan lọ́pọ̀ ilẹ̀ wà lóhun akùrá ni kò dẹ̀ mọ nǹkankan ọlọ́wọ́ akùránì ló ti pípa táwọn afáwa ń sàlàyé wọ́n sàlàyé pé ẹni tó ké Quran alifaki ó dẹ̀ sì mọ ohun tó ké ọmọ ọ̀tún ẹ̀ kìí ṣe kó tún mú ọ lásán ẹ̀ o tún wá ń lò ọlọ́wọ́n ọba àlekè ọlọ́lọ́ba tó pé ọlọ́run tún fún àná sọ̀sálá ní àìsímà èèyàn sì rí i pé pípọ̀ nínú nǹkan tí sábà máa ń sọ yẹn náà yíyan lára irúfẹ́ ni èyí ṣe ń dá lè tẹ́jú rẹ̀ mọ́lẹ̀ اللي تعقو ميرافا انا كتاني السلطان العادي اللي تعطي يعني. حديث يمي لا بيري انا حدثنا محمد بن السلام حدث حدثنا محمد بن السلام قال اخبرنا جرير عن محمد بن اسحاق عن عمرو بن شهيب عن ابي عن عبد الله بن عمرو بن عاص قال قال رسول الله صلى الله عليه وسلم وليس منا ما لم يرحم صغيرنا اها ارعوا اذا قال نواجناني اني حدثني محمد بن سلام محمد بن سلام ابا صرا وانا جرير وفواني رقوا على محمد بن اسحاق لا تدع عمر بن شعيب انا ابيه يعني عبد الله بن عمرو بن العاص ما له صلى الله عليه وسلم قلت ليس منا عليك استراوا من لم يرحم فقيرنا اقبل اقبل تسعه نومه ديك استراوا اقبل يا كان agbẹjúmọmọdé ẹ àwọn kan àwọn olóògùn àwọn olóògùn wọn ti fẹẹ tán lórílẹ̀ ń sìn wọn lè sọ pé tí mo bá mẹ lójú ó sì máa gbẹ níjẹlú àná gbogbo orú àwọn ọmọ kéékèèké báyìí ìyá àgbọ́dọ̀ pọ ọta ń bi táàbá tí wọn láwọn ọgọ́ta ọdún àádọ́rin ọdún kálá sọ̀rọ̀ wọn bá lọ sọ̀rọ̀ báyìí nǹkan mí lèèyàn máa wí lọ wọn lójú bí wọn ò fi wò yàn àwọn aláìláàánú nìyẹn tí wọ́n wo sùtá sùn báyìí wọ́n sì fi sọ kẹ̀kẹ́ ọmọdé àwọn nílara wọ́n sọ̀tọ́ lá ní irú àwọn ènìyàn náà wọ́n ò sí lórí ìlànà tó ń mú wa ọ̀yàn wa kérú kẹ́bí ìrọ̀rùn àwọn tó ń yẹ dẹ́ sàpọ́nlé àgbà wa wọ́n ò sínú ìlànà tó ń mú wa. báyìí àwa débẹ̀ kéwú tá a tún fẹ́ kéyìí yìí náà tún gbọ́ngbọ́n dáadáa. òun lè wí pé a ní ká máa fún àgbàlẹ̀ ká tẹ̀ fún alápẹ̀rẹ̀ díẹ̀ bó láti fún àgbàlẹ̀ òun là kọ́lé eléyìí bá wa òní báàbò yẹ́bùdá olùkẹ́bìyìrò bẹ́ẹ̀kàlámì wọ́tò àlè. gbogbo aládìjọ lọ́ọ̀bì kan ọmọdé ń bẹ nínú wa àgbà wà nínú wa a fẹ́ ṣèbéèrè tani ọkọ̀ọ̀kọ̀ béèrè àgbà ni afẹ́ sọ̀rọ̀ tani ọ̀kọ̀ọ̀kọ̀ sọ̀rọ̀ àgbàdì nínú kẹta àfi mẹ́rin tí ọ̀làbùkù ń dì ní ìdílé yìí ọ̀làbùkù ń dì ọ̀làpọ̀lé kò ní bàbàrà gbogbo àjọ lọ sí kan àfẹ́sìn yìí náà ló sì kọ́ yín lélẹ̀ àwọn àgbàlagbà ń bẹ ń bẹ ìwọ ọmọdé lọ bá bẹ̀rẹ̀ nǹkan pẹ́rẹ́ àdéhùn yẹn lára fẹ́ wíwáyé náà. حدثنا سلمان بن حب قال حدثنا حماد بن زيد عن يحيى بن سعيد عن عن بشير بن يسار مر الانصار عن رافع عن رافع بن بن خديج وسعد خديج وسعد بن ابي قسم انه ما ادفع او ادفع ادفع عن عبد الله بن سهل والمعيش بن مسعود حتى يا خيبر فتفرقا في النخل فقتل عبد الله عبد الله بن سهل فجاء عبد الرحمن بن سهل وهو يسرته ابن مسعود إلى النبي صلى الله عليه وسلم فتكلموا في أمر مصائبهم فبدأ عبد الرحمن وكان أصغر القوم فقال له النبي صلى الله عليه وسلم كبر كبر كبر الكبرى نعم كبر الكبرى آه. قال يحيى لليلى ليلي لكلام لأكل الجبار ليلي الكلام الأكبر فتكلموا في أمر صاحبهم فقال النبي صلى الله عليه وسلم استحقوا قتيلكم أو قال أو قال صاحبكم يا بأيمان خمسين منكم قالوا يا رسول الله أمر لم نرى لم نرى لم نرى قال فتبرئكم يهود بأيمان خمسين منهم قالوا يا رسول الله قوم كفار فقدام رسول الله صلى الله عليه وسلم من كبد قال سهل قال سهل فأدركت ناقة من تلك الإبل ودخلت مبدا لهم فرقدت فرقدت فرقدتني ti fi hadith yìí odidi adabu lòun náà lẹ́rìí pa sọ pé báàbù yẹn òun ni ojú ọ̀nà tó ń sọ wípé yẹn da olùkẹ́bìrú bílkálà tọ́rọ̀ bá pa sọ̀rọ̀ pé nbí àkójọ kẹkọọ ọmọdé àtàgbàjọ tani wọ́n bẹrẹ ọrọ àgbàní àkójọ kẹkọọ ọmọdé àtàgbàjọ a sì fẹ́ sì béèrè nǹkan ni tani béèrè bin سليمان بن حرب قضى سرايته حماد بن زيد قال رأي ولا تدى يحيى بن سعيد لا تدى بشير أن يسار مولى الأنصار لا تدى رافع بن خديج سهل بن أبي حسن ولا مجد حدثاه وبا سرايته بن عبد الله بن سهل أتي محيص بن مسعود أتى يا خيبر ولو في خيبر kọ́tàfárọ̀ kọ́ fìnnákàlì wọ́n wá pín níbi àwọn igi igi dàbínù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni pé wọ́n pín yà. fọkútìlẹ̀ abdullahi ibùnú sahel bí wọ́n ti pa abdullahi ibùnú sahel nìyà. wọ́n ní fàjá abdulrahman ibùnú sahel ọmọ yẹn wípé báyà bí àbúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ ìyẹn wá dé. wà hùwà ìyísọ́ wọ́n mọ̀ ha ìyísọ́. àdéhùn tó ń pè àti mọ̀ ha ìyísọ́ táwọn méjèèjì àwọn abánisọ̀ sọ́lá ń fọ̀tẹ̀kẹ́lẹ́mú ti amọ̀rí sọ́hìbì wọ́n wá sọ̀rọ̀ nípa èkejì wọn tí wọ́n pa pẹ́tọ̀ iná wọn pa èkejì àwọn yìí o. fọ̀bádà abdulrahman ọ̀fẹ́ sọ pé òun lòun nẹ́ẹ̀sì sí kíní o lòun nẹ́ẹ̀sì tó bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn ọ̀kan ní asgaralkọ́ òun lọ́dẹ̀ kéré jù láàrin wọn. fọkọ́lá lahu nàbí yusuf lọ́lọ́hu alẹ́ sẹ́lẹ̀m àti sẹ́lẹ̀wá sọ fún báyìí pé àà kábìrì lè kó bùrọ̀ àgbàfagbà àgbàfagbà àwọn tó ju ẹ lọ wà ń kalẹ̀ ọ̀rọ̀ pé mi mọ nẹ́ẹ̀sì tó kù kọ́ àgbàfagbà kọ́lá yáhìá afáwà yáhìá ni wọ́n ní wọn táwọn nẹ́ẹ̀bì sọ ni pé lìyẹn lìyẹn kàlámà lè àkìlà ẹni tí ó bá sọ̀rọ̀ kọjá gbà ó ẹ̀ẹ́dì gbọ́ mi ẹni tí ó sọ̀rọ̀ kọjá kí ni ó kọjá gbà ọ̀tẹ̀kẹ́lẹ́mú fi amúrí sọ́ọ̀hìbì wọ́n á padà sọ̀rọ̀ nípa àlámọ̀rí ẹni wọn tí wọ́n fa àánú sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ yìí pé ìsàkó ọ̀sìn ilẹ̀kùn ayé sọ̀hìbàkùn ẹlẹ́tọ̀ọ́ nípa ẹni yín tí wọ́n pa pẹ̀lú kíni o pẹ̀lú ìbúra àádọ́ta láàrin yín wọ́n á nílò òjíṣẹ́ ọlọ́run irun tá a rí ni á ti á máa búra ọwọ́ ni ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ajá sí pé fọ̀tòbórí okùn yẹ̀húdù yẹ̀húdù kan máa ti kíni o wọ́n máa fọ̀ yín mọ́ bí àìmọ́ ní kàmsí nẹ́mìn pẹ̀lú ìbúra àádọ́ta àwọn yóò búra ní ìgbà àádọ́ta lọ́rùn yín máa fi mọ́ wọ́n nílò jíjẹ ọlọ́run ọmọ kò fà á àwọn kẹfẹ́ rí fa ọlọ́run ti ọlọ́run wá padà ṣe kíni o ọ̀padà sin owó ẹ̀mí fídíà ọ̀padà sin owó ẹ̀mí ẹnìyẹn ní ìbálẹ̀ yìí lọ́dọ̀ ara rẹ̀. wọ́n ní àfáàrà sáàlì wa sọ pé fa àdọ́rọ́tò náà kọta mi tìlìkàlì ẹ̀rẹ́lì wọ́n ní wàá rí ràkúnmí kan náà àwọn ràkúnmí yẹn òun wá wọ mẹ́rìbàdì mẹ́rìbàdì yẹn òun níbi táwọn ràkúnmí máa ń ṣe kíni o tí wọ́n máa ń wọ́n máa ń kójọ sí àtàkùntà wọn ni wọ́n ń pè ní mẹ́rìbà. ọ̀rọ̀ kọjá tí ní bẹ̀rẹ̀ ìjìnlẹ̀ ha wọ́n ní làkúnmí kan wá sí kí ni ó fi ẹsẹ̀ rẹ̀ ó fi sí kí ni ó fi tẹ̀ ọ́n mọ́lẹ̀. aláì ha ìwọ̀n tá a bá fẹ́ lò pẹ̀lú ọ̀rọ̀ yìí òun náà ní pé àgbà ni òun ní kọ́ yẹjú ọ̀rọ̀ òun ní kọ́ kọ́kọ́ béèrè ọ̀rọ̀ àbọ̀ wọn fẹ́ sọ̀rọ̀ níbi tọmọdé bá wà lágbà wà. àgbọ̀yé hadith أن ينبغي الابتداء بيمين المدعي القسامة خلاص يا kó lè pé ìbúra ẹni tó bá pẹjọ́ ọ̀sẹ̀ tó kọ bẹ̀rẹ̀ kẹni ọba sì fi gbẹtọ bá tí ọba fi gbẹtọ rẹ̀ padà báyìí pẹ̀lú kí ni halifi hamsin rọjòlan minali waraka àwọn èèyàn àádọ́ta náà àwọn ẹni tí yóò jogun wọn nítumọ̀ hamsin yẹn nìyẹn àwọn náà wọn máa ṣe kíni o àwọn ni wọn búra ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ wọn pa ni nítòótọ́ èkejì òun ni pé ìwòye sí ọdún ọjọ́ orí àyíǹda tẹsáwé fi fàbá rẹ tọ́ba yẹn pé bákẹ́ni gbogbo àtijọ́ orí àfa àjọ ni wá ọjọ́ orí lókùn dáwó olówó jọ ni wá ọjọ́ orí lókùn dáwó onípò jọ ni wá kí lókùn dáwó ẹ̀ pé bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọmọ ọmọ ẹni tí ó tẹ̀lé mọ́mù fún yín ọjà ní tó ké kúránì jù láàrin ẹ bá rí bákan náà bí kúránì ńkọ́ ẹ náà mọ súnà ẹ bá rí bákan náà ńkọ́ ẹ ẹ náà gba Islam ṣáájú ẹ ẹ bá rí bákan náà ńkọ́ ìjẹra ẹ̀wọ́n ló kúkú ọjọ́ rí ló ìyẹn fi àgbàlagbà lọ́yẹ̀ pé ó máa jẹ lè mọ́mù báwọn mi kí ká máa tò lẹ́yìn rẹ̀ àfi bàbá yẹ kó àwọn àgbà kọ wọn ò kéwu kó ṣe pọ̀ láwùjọ wa yìí tí wọn ò ké nkankan tó àjọ pé wọn fara mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bàtà sáwì ìfẹ̀lẹ̀fọ̀bọ̀ ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ nìyẹn wọn ò rí bákan náà nà ọlá mọ́ nìyẹn. ife ọdún la máa máa wò níbi dídọ́gba nà ọlá tábà fẹ́ yẹn lè mọ́mú. ìwé láyà ti níká tábà fẹ́ fi àkóso ìtakókò ìgbéyàwó kò sílẹ̀ kábúrò bàbá wa akẹ́gbọ̀n bàbá wa ó sẹ́nu ẹ̀gbọ́n bàbá. ẹgbẹ́ nu ti falagbàfọ̀ ìbẹ́yìn gẹ́gẹ́ lẹ́bi. àyè bẹ̀rẹ̀ tí ẹ̀kọ́ bàbá ti kú. àrẹ́gbọ̀n bàbá àtúnrẹ́gbọ̀n kan tó ṣe kí ni o tó tún ju yẹn náà lọ àtúnrẹ́gbọ̀n kan tó ju yẹn lọ tálá ni kò ṣe wìláyà náà bàbá gẹ́gẹ́ ti kú àbẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì. tálá ni kò ṣe ìdarí kó so wọ́n pọ̀ èyí tó dẹ́gbọ̀n apáta yẹn ọ̀fẹ̀lẹ̀ mahadasa mọ́ àlẹ́ amir tabadọ́dọ̀ aláṣẹ àgbàlá sọ̀rọ̀ kíkọ́ sọ̀rọ̀ níwájú aláṣẹ ọba àmà wí tábàtàbà wọn bọ̀ wà gbà lárẹ̀ wọn ni wọn yàn mọ́ ọmọ kan lókè òun sì ẹ̀rì pé ńgbà tágbà wà mbẹ́ ọ̀yàtọ̀ bàtà wọn kẹfẹ́ máa tẹnu àbùkù rẹ̀ wọn fẹẹ fẹnu àbùkù kan bàtà wọn ní wọn padà máa yẹra wọn pé táwọn bá ní káwọn yọjú orí ẹ̀kọ́ nínú ọjọ́ rí àwọn ó kù díẹ̀ wọn rà sí gàyà mọtòlájọ méje kan yóò ní bí wọn ṣètò ṣe ṣe ń parí ní ìgbà mọ́ ń bá rí bíá ní ìsìn ọ̀nàlẹ́ òun àtọ́ba ẹgbẹ́ làwọn jọ jẹ́ wọ́n àyẹ̀kọ́ àwọn oníkà yọjú oríwó ẹ̀rí pàgbà ti ń wú lónìí tọ́lọ̀ yẹn ń gílẹ̀ abẹ́yẹn tọ́lọ́sẹ̀ pé àwòye ságbà tàbárí bákan náà nù ọ̀la. ìkẹta ńlọrọ̀dánù sọ̀sọ́lá sọ báyìí pé yahudi máa fọ imọ́ pẹ̀lú kíni o àìmánì hamsina min ẹ́ sọ pẹ̀lú ìbúra àwọn àádọ́ta nù wọn wọn lọ́wọ́ yìí ń tọ́ka sí pé àti ìbúra kèfèrí náà tọ̀nà ọlálàáfíà dáadáa tí kò àti yahudi alẹ́gbàbúra wọn. ìgbà lóòtítọ́ lódodo àwọn ẹnìyẹn ni wọ́n gba ẹ̀tọ́ eléyìí lọ́pàá ìyẹn wọn. lábẹ́ wọn dáhùn sọ yẹn ẹ alábi kí wọn dáhùn padà wí. sọ ọ̀nì báàbùn ìdáàlàm yẹsàkàlẹ́mì lìkẹ̀bìrú hàl lílẹ̀ àfùdárì àni yẹsàkàlẹ́mì ojú ọ̀nà mi nìyí àwọn àgbà wọn mà dákẹ́ yìí o. bàbá fẹ́ tọrọ ìyàwó fọmọ mi gan àtọ̀rọ̀fín alòkẹ́yìn mẹ́rin. ẹbí àwọn bàbá olóyè mẹ bí wọn bá jókòó wọn bá ń wúra wọn. lóòótọ́ àfa àlàwà ṣùgbọ́n ìbáwá la lọ́ọ́ ṣe kíni o làfẹ́ fẹ́ yà o ṣé wọn kó àwọn lọ́yẹ kí wọ́n ṣe kíni o wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ìgbà tó ti di pé wọ́n ń wúra wọn báyìí kí ló kù gba di pé ẹ kíní kan lọ́ba di pé àwọn ìyá kan bá ń bọ́ ta lọ́ba di pé ọlọ́run fadùn sí ọlọ́run foyín sí à ẹ wà o. àwọn àtakókò yìí kì í bíbà yìí kì í ṣe ọlọ́run fadùn ṣe ọlọ́run fòyì. ẹ ọ̀rọ̀ ni ò tí ì yé rárá rá. tó tọ́ ẹ aníkágbọ́ sọ̀rọ̀ àgbà ọmọ ohun tí ó sọ ẹ mọ̀ wọ́n fọ́ síbí. àgbà olódo tí wọ́n fi wọ́n ṣe yìí. má kí àwọn eléyìí ọ̀dà nǹkan rú o káwọn àrùn wọn sí ọlọ́run sí ọlọ́run fàdùn sí ọ̀dà mi lójú ni wọ́n bá ń lọ wọlé síra o wọ́n kó ń bẹ̀ ní lásán àìní ìyàwó bẹ́ẹ̀ sí ẹ̀yìn náà ti lọ ti ti lọ àkọ́dọ̀ ilé ti lọ sí ìwọ́n sì ti ń bẹ̀ nìyẹn o wọ́n tó fi mẹ́jọ ọlọ́run ìlàrẹ́ rẹ̀ má lọ má lọ lọ bì mọ́lẹ̀ rẹ̀ rí rẹ̀ ẹja yẹn ju kiri ìlara kó gúnrégé o torí sígọ̀ yẹn ọ̀rọ̀ yìí fi ọ̀yìn yẹn kó jáde kẹ́sì yẹn nẹ́nẹ́ rẹ̀ kéde kẹ́ yìí mọ́ ìyá ní ká wá láti wá sí kìnnì lágbájá kọ jẹ ẹ tí ó lẹtọọ sí ẹ là mọlẹ tí wọn bá ti gbà ń bẹ ẹ ń wó ti rẹ rí yọ yọ yọ parí sukùl rẹ lọ́wọ́ tàbá ti fírídọ́mù tán àtẹ̀sí bẹ́ẹ̀ kẹwàá yọ títí wa lásán. mọ́ kẹ̀kẹ́ wàá dọ́gbọ́n ẹ dọ́hùn pé àánẹ̀ làbí adé yìí ọlọ́run tẹ wọ́n lọ́ọ̀rẹ́ ara àní ẹ̀rá mú ọ lọ́wọ́ ẹ̀rá yìí fún eré pa àdébẹ̀ sọ abala bẹ̀yẹn náà dáadáa. báàbù dáadé yìí zálàmù yẹ takalla min kabiru kágbà bá kọ̀ sí ọ̀sọ̀rọ̀ ńkọ́ hẹ́l lè lè أن يتكلم ثم رجل يقوم نعم حدثنا مسدد حدثنا مسدد قال حدثنا يحيى بن سعيد عن عباد الله قال حدثني نافع عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم أخبروني بشجرة مثلها مثل المسلم تبطئ أكلها كل حين بإذن ربها لا تحط ورق ورقها فوقع في نفس النخلة فكرهت أن أتكلم وسمى أبو بكر وعمر رضي الله عنهما فلما لم يتكلما قال النبي صلى الله عليه وسلم يا النخلة فلما خرجت خرجت مع أبي قلت يا أبت يا أبتي وقد في نفس النخلة فوقع في نفس النخلة قال ما منعك أن تقول لها لو كنت قلتها لو كنت قلتها لو كنت قلتها كان أحب أحب إلي من كذا من كذا وكذا قال من منع ما منعني إلا لم أراك ولا أبا بكر تكلمت ما فكرهت ẹdáàkùn eléyìí náà ẹdún jẹ ká dè mọ́lẹ̀ dáadáa gbogbo àwọn ará ajọ lọmọ kéwú ẹ̀kọ́ ìbáwá wí o níjòkó àfáà rẹ tọ́ ní ọ̀fẹ́ máa ṣe bí onímọ̀ àìlẹ́kọ̀ọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ àìlẹ́kọ̀ọ́ ádámù kìíní ọ̀ ádámù àtò àìlẹ́kọ̀ọ́ ni àìfira rẹ̀ hàn gẹ́gẹ́ bí olè mọ́ ń jòkó àfa rẹ̀ kò sọ́dẹ̀ ní yẹpẹrẹ sọ pé kò lọ́lá àgàgà ńgbà tó ti já pé nǹkan yẹn ṣe nǹkan tí o lè yíwọ́ ó sì lè láàyè kọ́lá àwọn àti ẹ̀fẹ́ dà ó dì ìyẹn lè sáré test àti kọ́kọ́ sínú pépà wọ́n sáré gbé kínní ẹ̀ síwájú ìmọ̀lẹ̀ kan náà àfa ń fọ̀hún èmi náà fọ̀hún àìlẹ́kọ̀ọ́ ni ìmọ̀lẹ̀ kí ó débẹ̀ lónìí ó ní hadathana musaddad musaddad ọba àtọ̀rọ̀ ó ní hadathana yahya bin sa'id ó ní yahya bin sa'id ìyẹn náà bá sọ̀rọ̀ wá sọ̀dọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ti la ó ní haddathani Nafi' ó ní Nafi' ìgbà mi sọ̀rọ̀ pálá sọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ níjọ́ kan ó ní akhbiruni bi shajaratin o mo fẹ́ kẹ́ ẹ fún mi ní ìròyìn igi kan máa ń bẹ mọ́sálù á mọ́sálù lè mùsùlùmí o àpẹẹrẹ igi yẹn dàbí àpẹẹrẹ mùsùlùmí tó ti ukulaha kulla hirin bí ìdìnnìrọ̀ bí ha ní máa ń mú èso rẹ̀ wá ní gbogbo ìgbà pẹ̀lú yọ̀ǹda ẹlẹ́dàá rẹ̀. ẹ̀sùn ajé igi tí mò ń sọ fún yìí láti ọ̀tún wára kọ́ ha ewé ìjábọ̀ lára rẹ̀ o. ẹ gbọ́rọ̀ mi nìyẹn ẹ bá wọn dáná sọ̀tàn láwí gbogbo àwọn sàbẹ̀ wà ń kalẹ̀ àwọn àgbàlagbà ń bẹ ọmọ kékeré ń bẹ báwọn àgbàlagbà sàbẹ̀ àtọmọdé wọn àwa ni àkùdèrò ni ẹ fún mi nírò ìṣàjára sí igi kan sọyẹ pé igi dáwì mọ́sálù á o àpẹẹrẹ igi yẹn mọ́sálù lè mùsùlùmí ó dàbí àpẹẹrẹ mùsùlùmí tó ti okùnlẹ́hà kólẹ́hìnì bí ìdíni rọ́bì hà ní máa mú èso rẹ̀ wá gbogbo gbà pẹ̀lú yọ̀ǹda ẹlẹ́dàá láti hótú wàrà hóhà ewé rẹ̀ sì tún jábọ́. afáwọn abdullahi ibùdó ọmọ nínú àwọn kékeré sàbẹ̀ gbogbo gbà ni wọ́n máa ń sọ fún yín kọjá aláwọ̀ tá a lá fún wọn nínú àwọn ọmọdé wọn wà torí bàbá wọn ń jẹ́ sáadé àwọn náà ń jẹ́ sáadé ọmọdé ni wọn. afa abdullahi ibùdó mọ́rù wọ́n ní ń jọyàn ọ̀wá pa àfin nẹ́fṣí anáàlà ó ti wá sí mi lẹ́mìí tí mo mọ̀ pé igi ọ̀pẹ ni ọ̀pẹ ni tàbí dùn lọ jẹ́ lọ́dọ̀ tí wọ́n jọ̀pẹ́ lọ́dọ̀ tí wa àbí ewé igi ọ̀pẹ máa ń jábọ́ ìjábọ̀ ọ̀rọ̀ òjò ìsìlérò pọ̀kàn ọkàn ní táìmù tí kìnìyàn máa ń sọ ni ẹ̀kọ́ ti ní tí wọ́n bá tọ́jú ẹ̀ dáadáa ó ti nígbà tí wọ́n máa rí tí wọ́n máa yọ tí wọ́n máa ṣe ọlọ́run ti dá síbẹ̀ àbí ọ̀sẹ̀ nídìí kẹ́ máa sọ pé jò kan ẹ̀kíní kan igbá kan àwò kan ó ti ní ètò tọ́lọ́wọ́n ọba àdékẹ́ láti fi ń parí. olú ti wá sí mi lẹ́mìí pé igi ọ̀pẹ ni fákàrí ń tù afáwọn ọ̀dọ́lá ẹ̀wù ẹ̀kọ́ àwọn sàdé ẹ jẹ́ àwọn ọjọ́ wọn o. wọ́n ní mo wá kórìíra á ní àtàkà lámà pé kí mo mọ̀ dáadáa pé sì ní mo ń lè sọ̀rọ̀ kí ló máa dé òjé ń lè sọ̀rọ̀ wọ́sánmà Abubakar wa Umar radiyallahu anhuma torí njọ́ tánú sọ sálá ìbéèrè yẹn bàbá òun bẹ́ẹ̀ àbá bẹ́ẹ̀. àbá méjèèjì lè kọ́ọ̀lá nàbí yìí sọ́lọ́ lọ́wọ́ àìsàn. àwọn sọ̀lábà dáhùn pé ẹ mọ́ ni àbí ìyá nàkàlà igi ọ̀pẹ ni. pọ̀lọ́mọ́ kọ̀rọ̀ ìtumọ̀ àbí ìgbà tí mo wá jáde kó lọ́dọ̀ bàbá mi. kóòtù ya abàtì mo wá ní bá mi. wọ́n kan àfihàn sí ànàkàlà ó sì wá sí mi lẹ́mìí pé igi ọ̀pẹ làǹtọ̀ sọ́lá ń bí ilé kan. sallallahu alayhi wa sallam ọmọ ọmọ rẹ abdullahi wípé mọ́ọ̀mọ́ náà àjà an ta kula ha di ajẹ́dọ̀ òbí lè pé nígi ọ̀pẹ́ ńgbà tá nẹ́bi béèrè ó ní ni. ọmọ rẹ ni lọ́wọ́ kúńtà kúlítà àtọ́wá ni kánà àhábà ìlàyà mi kàzà mi mi yege abdullahi wa ah ah mọ́ọ̀mọ̀ náà ni kò sí wọn kọ̀ fún mi ẹ dákun bí ìbàyẹ kẹ́ mọ̀ sí sẹ́wọ̀n fún bàbá rẹ sọ wípé tọ́ ọba wí ni ọba ah! wù mí ju nǹkan báyìí báyìí báyìí lọ ọmọ yẹn wá ń sọ dídí òbí mi ẹ gbọ́ yẹ o ẹlòmíì làákàyè ẹlòmíì lè tún lò láàrin làákàyè rẹ ó tún jí ilẹ̀ pápá dá sí òjẹ́ ní mọ̀ nǹkan tán wọn yóò ní ẹ̀hán ó ní tọ́ bá wí òun ọ̀bá ṣe báyìí ó fi hàn pé yẹn lè wí ẹ wọ̀rọ̀ tó gbàrà kẹ́yìn ó ní ohun tó fà á tí ò jẹun wí ni pé ilẹ̀ lẹ́mọ̀ àràkà mi ò rí ọ mi ì ti sábà kéré kan sọ̀rọ̀ ọkẹ̀rẹ́ ìtù ni ìfi sọ ǹjẹ́ wọ́n mọ̀rún sọ̀rọ̀ lé mọ́ kí ni ìtumọ̀ ìsọ̀rọ̀ lé yẹn àkọ́rọ̀ kò wà obìnrin lẹ̀ bí ọ̀kárẹ̀ ọmọ mi ọlẹ́kọ̀ọ́ ó ti yẹ kó o ṣe yẹn náà ló ṣe ah, ọ̀rọ̀ yẹn ò tí ì yẹ rárá tí àwọn òfin gbà ó wá sí mi lẹ́yìn pé ìgbà ọ̀pẹ làbá wa ní kílẹ̀ tó fi wí wọ́n ní kò sí ohun tí òjò wíjú ẹ sọ̀rọ̀ àbá kiri ọ̀sán mi wá kọ́ àgbẹ̀ mi níwọ̀n asọ̀rọ̀ èmi kọ́ kí ni bàbá wa rí wọn sọ̀rọ̀ wọn kẹ́ ah lẹ́kọ̀ọ́ mọ́ yẹ kó sí náà ẹ̀rí nínú àgbọ̀yé tá a bá nu hadith yìí ó sì lè jẹ́ bẹ́ẹ̀ ni a sùn tá a bá ti wí àgbọ̀yé rẹ̀ tán ó ní yustahabbu lil alim kí ẹni tó bá jẹ́ olùmọ̀ afẹ́kọ́ máa dojú ìbéèrè kọ àwọn èèyàn rẹ̀ kó fi dín àgbọ́yé wọn wò láti wá ní ẹ̀mánsẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́ńjọ kó wáyé kó sì lè mọ bó ni orí wọn ti rí wọ́n fún ọ̀dẹ angọ́rì àbí bí òye wọn ti jìnnà sí kejì ìfi àpẹẹrẹ lélẹ̀ dá púpọ̀ jù láti lè fi lé sí lágbọ́yé àti kí ìtumọ̀ lè rinlẹ̀ nù ọpọlọ ìkẹta nù àgbọ́yé dábàá nù hadithi wọn ni pé kẹ́yìn yẹn máa fi nǹkan jọ nǹkan náà ọwà kò fi dandan ká sọ wípé nǹkan yẹn rí bákan náà yẹn yẹn ìkẹrin òun ni pé ẹni tó bá jẹ́ olùmọ̀ àgbà àfa àgbà táwọn ìfẹ́ gbà láwùjọ dà ọ̀dìyà fàálẹ̀ yìí bá dùn mọ́ yòdìrí kò hù sọ̀gì ẹ̀. ìmúdá àfa àgbà ọmọ àfa kékeré lè ṣùgbọ́n lọ́dọ̀ tiwa nǹkan ìfẹ́ tó bá jẹ́ òótọ́ ọ̀yẹ̀kí lágbájá ó lè sọ ọ́ ṣé wọ́n lọ́wọ́ á sọ ọ́ òun ni tọ̀dọ̀ tí a ń bíbáyìí ó pọ́sibù dáadáa tẹ̀wọ̀n kó àfa ńlá ni àfa àwọn ọmọ rùnì táwọn sọ̀sọ́ láǹfì díẹ̀ múlẹ̀ bàtà mẹ́rin lálà ó ní gbogbo àyàn lòun ó ní tán dá sọ azọlọmí ìdégbáyà ṣùgbọ́n tí mọ̀rù yìí yọ balẹ̀ dẹ́ẹ́dẹ́ wọ́n ní a òjijì ọlọ́wọ́ ọlọ́rọ̀ yìí ń bẹ̀rẹ̀ ni ó sì á là mọ́lẹ̀ pàjàrà bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni alẹ́ ìlú ìmọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ pé ìmọ̀ ni ìmọ̀ ni ó mọ̀rù tó tó báyìí para àwọn èèyàn kan tó ṣe wípé lẹ́yìn ìgbà tá nẹ́bí bá lọ wọ́n á tún jẹ́ rìjálù màdàkùn táwọn ní ọjà nẹbí Ọlọ́run Umaru lọ yẹ kọjá Umaru ọmọ àmọ pé jẹ ọ̀pẹ níjọ ni ọmọ rẹ kékeré wọn láwọn pé jẹ ọ̀pẹ ni tọrọ yẹn ti ń gbé abẹ ni tó pé owó pọsibù dáadáa tó pé àfa àgbà apá kan àwọn nǹkan tọmọ kékeré tá àfa kékeré gbọ́yé àgbà lè má mọ pọsibù karùnún òun ni pé ìpọn àgbà ilé ẹ̀rí pọ́ hẹ́n nu sẹ́tí àtọ̀lá ìfọ́n máa rò ń jọ yẹn náà kọ́ sí rẹ̀ ìyẹn ò pé ò mọ̀ àbí kí ó dáa fà kò yẹ ọ níbi dáa fà ti sọ̀rọ̀ èmi náà sọ jẹ́ ṣàlá bí àwọn sáàsì wa ti sọ yẹn kò rí bẹ́ẹ̀ báyìí gangan ni àìlẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé àtàkàtà náà kọ́ lé ìwé nìyí àwọn sùkúù àwọn bọ́dá àwọn tó fẹ́ ọ̀dàwà Yusuf àná ó ṣe lẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dà àdìgbẹ́ ẹni òun náà ní kàn kéwò ọ̀dà Yusuf tó yẹ náà ní kàn kéwò ọ̀dà sọ ẹ bí wọ́n ti sọ yẹn ẹ ìyẹn sì lè ka nígbà tá a ka Farao ka Zainab ah ka Zainab wò. ìkẹfà òun ni pé ọ̀pẹ ọjọ́ mùsùlùmí ń dòótọ́ nítorí oore tó pọ̀ lára ọ̀pẹ bẹ́ẹ̀ náà mùsùlùmí ṣe rí. bòójì rẹ rẹ máa ń dùn gbogbo ara ọ̀pẹ pátá àǹfààní ni àbí rọ́ọ̀sì ẹ̀mí dáadọ́ ni hádà ọ̀sọ́lọ́lọ́ ọ̀sọ́lọ́ ìbáraga fún mi náà mùsùlùmí náà wọn ò nílé wa. Eh. Now. Oh Ah, nígbà tí yẹn ti mọ̀ pápá kí yẹn retí ọwọ́ fún ọ bọ́ yẹn lọ́wọ́ tó àpọ́nlé àgbà ni àbọ̀jà apá náà kí yẹn retí fún ọ yẹn lọ́wọ́ àpọ́nlé mi àpọ́nlé yẹn ṣùgbọ́n yẹn ni wọ́n kọ́kọ́ sálámà sí sálámà lẹ́kùn wọ́n sì mọ̀ ọ́ sí i ìyẹn ti ń fi ààyè nílẹ̀ pé àgbà ni wọ́n irú òtìjókòó yẹn yóò tẹ̀ máa hẹ̀ dáadáa ẹ má bọ̀ ẹgbẹ́ yìí má bọ̀ ẹni kan ni ó ń gùn sáré wọn ẹ wá jókòó lórí àgbà rẹ̀ wọ́n á ti gbélé ẹlẹ́ náà ni bóyá ọ sáré nù ẹ wá síbí ẹ wá síbí òun ni òun ti mọ̀ pé alẹ́ ti kẹ́sì pé kò síkunlẹ̀ ń bẹ̀ àbí kẹ́sì yẹn ń pé kò síkunlẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ìmọ̀ àbùsáyà rẹ̀ wà bẹ́ẹ̀. Aha. Ok. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Ṣala Azuma Azuma mẹ́nu bá alágbára ọlọ́run. Now. Ok. náà náà ẹ̀rọ kéèyàn gbà ṣùgbọ́n ẹlòmíì ò tún lẹ́kọ̀ọ́ ó ti mọ̀ kọ́ wà gbàlagbà tínrín àbọ̀ fẹ́lẹ́ yóò tún àwọn ọwọ́ bàbá nìyà àbí kò tó àwọn ọwọ́ ni wọ́n tún kì í kọ́ bẹ́ẹ̀ jà pa agọ̀kẹ́ náà ló lélẹ̀ èèyàn gbà èèyàn gbà pẹ̀lú ọ̀wọ̀ náà nìyóò. ẹ ọyọ tún yẹrẹ ọ̀pọ̀ aláàjì. káàkiri nígbà wo ìgbẹ́ mi dákẹ́ àdúgbò mi àdúgbò yẹ pé ìyẹn kún náà yàtọ̀ àgbàlagbà báyìí lọ. tẹ́ ẹ bá lọ bá gbàlagbà láyè ó lè dá wá pé àdánù ọ̀gbẹ́. iná ìlà sọ irú ẹ bí irú ẹ lẹgbẹ́ tí mo mú ọ̀rọ̀ wá lórí pé adébídá sí ìyàwó gbogbo wọn ń tàdúrà ẹ̀rí bó yíwọ́ nìyí irú tó bá ti di pé àwọn àgbàlagbà ni ò lè rí ọ̀rọ̀ sọ nǹkan ọ̀pá yìí èèyàn bá yọ̀ǹda abẹ́sí gẹ̀ẹ́sì ẹ jẹ́ kí n gbẹ́nu yín sọ mo sì láwọn fọwọ́ sí mo sì mọ̀ pé wọ́n sábà máa ń ti bẹ́ẹ̀ dáadáa wọ́n làwọn lọ sọ ọ́ wọn náà ni ọba wí wọ́n lè jẹ́ nǹkan kan fẹ́ gbà lọ́dọ̀ aláṣẹ náà sọ̀rọ̀ àwọn yẹn máa bẹ ewúro yìí tó ṣe kinní fún aláṣẹ nàìjíríà náà ẹ̀ẹ́ máa kú àbíkílẹ̀ kọ́ rẹ̀ tọ́ba bẹ̀rẹ̀ báyìí tí wọ́n máa rẹ́jú sọ̀rọ̀ tí wọ́n máa sọ gbogbo ẹ̀ tí wọ́n sọ sọ sọ sọ tí wọ́n máa sọ tí wọ́n máa lé tí wọ́n máa ẹ̀ẹ́n tó ẹni téèyàn bá rí ipò yanu bẹ́ẹ̀ ẹgbẹ́ lómi tí wọ́n bá sọ ọ̀rọ̀ yẹn lè má ṣe fi sẹ́yìn wọ́n ti gbọ́ yé dáadáa kò ní wúlò létí ẹni yẹn tí bá ń gbọ́ á fọ̀rọ̀ sẹ́nu rẹ̀ ni pé ọ̀yá bá wa wí àwa ní làǹtọ̀ ìyẹn wàá gbà yọ̀ǹda lọ́dọ̀ wọn kódà tí yẹn bá rí fún òní mú yọ̀ǹda yẹn wá kéèyàn pa yọ̀ǹda yẹn pọ̀ pé mò ń gbẹ́nu yẹ́sì lóyún ẹ̀ ti di pé nǹkan wọn bàjẹ́ ìyàdọ̀ ẹ̀sẹ̀ kọ́ bàjẹ́ yóò sì kẹ̀yìn lọ́ba bàjẹ́ mò ń gbẹnu ẹni tí ọba fẹ́nu wọn sọ pé àní ọtọ́ ó sì dánilójú wọn ó ní kéèyàn sọ ní. káàní ẹni clear bẹ́ẹ̀ sọ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ dáadáa àwọn èyí tí máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pọ̀ dáadáa fẹ́ gbé nǹkan mẹ́hẹ̀ ẹ gbogbo orú wa yín nísìnyí bá lọ ibì kan akéré gbogbo wa wọn bí wa sọ́wọ́ àwọn bàbá yìí àwọn fẹ́ yà wa tàbá débì kan tó bá ti jẹ́ yìí tó jẹ́ jòkó tó ti fara lẹ́yìn ká sọ̀rọ̀ òun ò ní sàn kẹ́kẹ́ ẹ agbàyọ̀ndà bàbá ti bẹ̀ wọ́n ti máa wí náà wọ́n wì. òyìn tí bá ti di pé yóò yọ èèyàn ní wá sọ wípé kíní nǹkan kan wọ́n lè yọ̀ǹda wọ́n bá rìn ẹ̀ wọ́n lè yọ̀ǹda ṣùgbọ́n kí yẹn gbà yọ̀ǹda tí wọ́n bá yọ̀ǹda náà kí yẹn gbà yọ̀ǹda sí ṣé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn. náà. onídìí onídìí onídìí nígbà tó ṣe pé ọwọ́ yẹn ti kẹ́kì láàbọ̀ tó ti wà lójijì sí yẹn náà sí wọn náà ni òun tí mo kẹ̀wé yẹn ni kéèyàn má jọ ṣẹlẹ̀ látẹ̀rẹ̀ ní téèyàn fẹ́ bà lọ́wọ́ ọwọ́ rẹ̀ ti rin ọwọ́ rẹ̀ fẹ́lẹ́ ọba bẹ̀rẹ̀ sí ń lọ́wọ́ wọ́n sì ń ṣe àwọn alájà wá sí wọ́n sì ṣe àwọn ọmọ ọmọkùnrin àwọn pé ọwọ́ rẹ̀ ò lè jọ wá àwa tó yẹ pé àlèkálà mi là mú lẹ́yìn ọwọ́ mọ́lẹ̀ ọba ní wọn bá gbà lọ́wọ́ náà ni àbáwá wọn bá ń fẹ́ràn. àrẹ́gbàtà. ọba ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n làwọn fẹ́ẹ́ tó sílẹ̀ ànábì ẹ wá sọ ọmọ pé báàmì kò sí àsílẹ̀ ẹ ọ̀kẹ́ yìí náà ti tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà lẹ́nu wí fún wọn ẹ̀kẹ́ báàmì ẹ ọ̀kẹ́ yìí náà ti tó kò sí nídìí kí ẹ fi kàyà láwọn ọkàn ilé lọ́sùn sáadá fún ọ ẹ̀mí ọ̀yà ọ̀yà. Dáadáa òun ló ń pè ní àlewakil kódà kó má sìn rárá ajíṣẹ́ rí ìfù lọ́wọ́ àbúrò wa ni odidi bá lé ni wọ́n ní wọ́n ti wáyé gbogbo ẹni yóò sọ bá wà lábẹ́ wọn kódà kó ṣe pé mi mo bi tí wọ́n bẹ́ẹ̀ ti lè fún wọn ní tìmọ̀ mi yóò ti parí náà nìyí wọ́n etí ni wọ́n àwọn ìlànà wọ́n lè ti lòbìnrin fi gbọ́ wọn ọ̀rọ̀ àti wọn máa ń wí èèyàn kàn máa gbọ́ gbọ́gbọ́ lẹ́sìn ẹjọ́ ọ̀rọ̀ ọmọ yín sí àwọn kan sọ fún ẹ pé tọ ẹ sáà ti yanjú rẹ ẹ ti sọ gbogbo ẹ ọ̀tọ̀nà ṣọ́ràn. ẹ̀yin ó mọ̀ pé eré pani bí ìyá eré pani eré pani. Náà kò téèyàn wá fún ẹni tí ya jẹ́ ẹni wá sí mú o táwọn àgbàlagbà wá sọ pé alágbèrè ìfún tí wọ́n fẹ́ alágbèrè alágbèrè lọ tí ohun tí ó bá tẹ̀lé ó ẹni tó gbé wá ó yìí sọ fún ẹni tí ń wọ́n náà ní fi bẹ́ àmọ́ ìyẹn ní kápá lórí ó dùn lọ́jọ́ orí o àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ sọ kéèyàn wá mú àwọn kẹ́kọ̀ọ́ táwọn tó fún wa jẹ́ bàbá fún wa lọ ìgbà ó ti jẹ́ ṣé ìwọ nìkan là máa ní wọ́n máa sọ pé lélo ọ̀dà lélo lélo ìgbà bóyá owó ọ̀yẹ̀ fún wa ní wọ́n á sọ pé kò sí olú àjọ lẹ́sẹ̀ fún wọ́ kí ni ìlú lè yí lẹ́yìn ìgbà tó lè yí nínú ọ̀pẹ̀ tí ọ̀kan. ẹ fẹ́ràn àwọn eléyìí àlàyé ni àti nǹkan rò ní nǹkan tó tó yẹ pé kò sí ní báwọ̀ kéèyàn má àkóso pé èèyàn ọ̀pọ̀ wọ̀ kéèyàn má lọ́wọ́ bíi kéèyàn tari wọn abẹ́rẹ́ tíkẹ́ẹ̀tì kéèyàn sì má ṣe kéèbù kéèyàn sì má padà jẹ́ oyé tí wọ́n bá bínú tẹ́tẹ́ báàmì yín náà fi wá ní sọ ǹjẹ́ ǹjẹ́ jojú yín o yín náà mọ̀ pásá táwọn ọmọ fi máa ń darí ǹjẹ́ jojú yín kó lè tún fa àwọn ọmọ rẹ̀ tún ṣe dáadáa ó ti à èmi ṣe bó o ti ń bá mi jà ìjà kí ni yín ní sọ báàmì torí nǹkan kan bẹ tó yé mi inú ẹ̀sìn ni mo ṣe múra kẹ̀kẹ́ kẹ́ bẹ́ẹ̀ ni ilé bá yà báàmì yóò tún jẹ́ ọmọ ayé wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n sì sílé yìí ó fi ṣe lẹ́yìn tí yẹn ti sọ̀rọ̀ yẹn tẹ́yìn ọmọ àti dáadáa sí wọn ní ẹ̀rẹ́ ìfìdí nǹkan yẹn ṣe irú èyí tẹ́wé èèyàn òwì ìjà níbo lẹ́yìn àti ìbí àjọ oníbí báyìí oníbí kan ti ń jogún ìfẹ́ ilé tẹ́yìn bàbá mi ni mi ò ọmọ sọ fún wọn jogún tèmi náà bí yìí ni àjọ ti mí ni bàbá mi òsínì kan ń sì ń kọ́ rẹ́ ti yín fún ìfún ara wa ní ọjọ́ ọ̀sẹ̀ wa ni èèyàn ò jòyún èèyàn dẹ̀ máa ti dáadáa sí wọn sí ní yóò padà yí wọn náà àdúgbò àbúrà èèyàn èyí ṣe pé èèyàn tẹjú wọn mọ́lẹ̀ o èèyàn ti gbọ́dọ̀ bá wọn jà èèyàn gbọ́dọ̀ lu wọn. lábẹ́ rẹ̀ ni wọ́n ní lábẹ́. ẹ bàbá wọn ó sì lọlẹ̀ ẹ rà káwọ́ ìjọba yẹn wá dùn lásán ṣe bá mi ẹ dákun ẹ dìde bá mi ẹ dákun ẹ dìde Ọlọ́run kẹyìn bá mi ẹ dákun ẹ dìde wọn máa ń ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè ṣe nìyẹn títí tí wọn fi nà ẹrù tí wọn bá nà ẹrù wọn bá nà ẹwọ sí yẹn gbàngà yìí. sẹ́yìn mú nẹ́mbà ọ̀yà. wọ́n ní nẹ́mbà fọ́.

kò sí mbẹ àdáda lẹ kò nídìí kéèyàn sàwá fún mi ẹni ọba ti kọ́lé kó kó lọ ọbẹ̀ kọ́dà sọ pé àwọn bèbè kẹlímàtì láì sàmáàtì lè sọ̀rọ̀ ìmọ̀ kára àwọn ẹ̀kọ́ yàrá méjì kan níbi àpò lọ. àsìn àsìn kankan àtọwáàbù kankan a ti là ni ẹ̀mú gbé lọ́nà àyè bẹ̀rẹ̀ nílé ní wọ́n wá wà ọbẹ̀ ọ̀gá ìdókòwò ọbẹ̀ ìdájọ́ báyìí wọ́n wà

lọ́ba ti jẹ́ obìnrin tí èsè ìyàwó yẹn tí ìdẹ́ sàbúrò yẹn kì í ṣe ìyẹ́ yẹn kì í ṣe mọ́lẹ́bí yẹn àdìsí yẹn wọ̀bẹ̀. sàǹsì sọlá ó sọ̀rọ̀ àsọtán ni yẹn yẹn dé òkun síbi kan mọ́ni láàyè àkùlọ̀ wà nínú arájú ló ń bi mọ́ra àtìn nẹ́kìrà ni tòkè ìdọ̀rọ̀ àmọ́ ìtumọ̀ táwọn afáàtún náà bi mọ́ra àtìn ajínàbí ìjàdì obìnrin tó yẹ kó lè ṣe nǹkan pẹ̀lú rẹ̀ tó lè dẹ́ nǹkan pẹ̀lú ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣọ wà ń kọ̀rọ̀ àyùkọ̀ ọ̀rọ̀ skúlmẹ̀tì kan kò sí nǹkan tó yẹ gbogbo bí yóò tó bá ti já sí wípé kò bá jẹ gbangba àwọn èèyàn ẹ máa lọ́wọ́ máa bọ̀ àtòrí bí láti kéwìn yẹn lè jẹ́ kálíwà ẹlòmí ọ̀sà rẹ̀ da obìnrin gbálẹ̀ tí ó ti yanjú ohun tí ó yanjú ọ̀tọ̀ rẹ̀ pé nà lóòótọ́ ni lóòótọ́ ni tó ohun tí ń jẹ́ kálíwà nìyẹn bí tí ọba ti sí yẹn náà ni alùpàtà. náà. àpá alágbára náà àmọ́ ọ̀gá fẹ́ sọ sí yẹn yá àfa alágbára kọ náà kí mo sọ̀rọ̀ àbáàsì tó wá ń jẹ́ wọ́n ní tàlàgbà láàrin wa àtànẹ́bí á ah! ọwọ́ lànẹ́bí ju wù lọ ọlọ́sìn yàrá kí wọ́n bí mi sáájú ẹ̀ wọn ọ̀rẹ́ ti kẹ́sì àfa ipò àfa àgbà kọ ọ̀yẹn la ti mọ́ kẹta lè sọ ní orí rẹ̀ tọ́ba ikú wọn ti gbé sípò pé àfa ni wọn ò fagbà làwọn pé àfa àwọn ni wọ́n gbà fún bẹ́ẹ̀ wọ́n bá náwó kò sí láì sí.